والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون إليجا آية 158 من سورة الأعراف níbi tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti ń fún wa nírò nípa àṣẹ tó fi pa anabi wa muhammad sallallahu alayhi wa sallam nípa kéde ilé ìtì ọlọ́run ọba ni kò sí fún gbogbo àgbáńlá yìí ọlọ́run ni kò sọ pé kul ya sọ fún wa ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam pé ẹ̀yin èèyàn. eléyìí jẹ́ ìpè kan eléyìí tọ́lọ̀ ń pa láṣẹ bí kò da ojú rẹ̀ funfun àti dúdú nínú àwọn èèyàn larubawa àti ẹni tí èsì lárúbáwá nínú àwọn èèyàn torí pé tí sọ pé anas lédè gbogbo èèyàn nù eléyìí. yìí sànàbì tọ́lọ̀ rán sí dúdú yàtọ̀ sí funfun àbí funfun yàtọ̀ sí dúdú lárúbáwá yàtọ̀ sẹ́ni tí èsì lárúbáwá abẹ́ni tí èsì lárúbáwá yàtọ̀ sí lárúbáwá rárá o ànábì kan ni tó ṣe wípé iṣẹ́ tọ́lọ̀ ń fi ran ọ̀fẹ́ ó gbòòrò ó kárí gbogbo èèyàn lápapọ̀ bọ́lọ̀ ti ṣe ran sí funfun lọ́ọ́ ran sí àwọn dúdú. Si bẹ́ẹ̀ náà lọ́ràn sí àwọn kò funfun kò dúdú ọ̀ràn sáwọn lárúbáwá ó sì ràn sáwọn etí èsì lárúbáwá gbogbo èèyàn pátá lọ́lọ́ràn sí torí rẹ̀ alihamudulilayi ìgbà tí wọ́n ṣe islam ò sí nọ́mbà mu nọ́mbà tó dáa gan ló mú nítorí kó ànábì tọ́lọ́ fi islam rán gbogbo àgbáńlá yìí lọ́lọ́ràn sí ìwọ sì nínú. No gbogbo àgbáńlá ayé tọ́lọ́run sí ọlọ́run ọba wa ń pa láṣẹ àṣẹ ọlọ́run ọ̀ràn àyàn ní ká múṣẹ kìí ṣe àṣẹ tó ṣe pé èèyàn pé tó bá wù mí tó bá sì tún wù mí ọ̀ràn àyàn ní ká pé ká múṣẹ àṣẹ ní tọ́lọ́run fi pa anábì kó kéde fún gbogbo èmi tẹ́ rí o ìránṣẹ́ ọlọ́run ni mo jẹ́ sí yín lápapọ̀ ìránṣẹ́ ọlọ́run ni mo jẹ́ sí yín lápapọ̀ eléyìí ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fànàbí mi kọ́lọ́ ràn sí gbogbo àgbáńlá yìí ẹ rí i pé àwọn míì gbà tó ń ṣẹ̀sìn míì táwọn náà sì ní tíra míì so wọn ò rí nínú ìwé wọn pé ọlọ́run rán ẹni táwọn ń tẹ̀lé sí gbogbo àgbáńlá báwo la ti ṣe fẹ́ wá prove ohun tá à ń ṣe right ìdí ni o tí wọ́n fi wọ́ ọgbọ́n dá sí ọ̀kan nínú àwọn editions àwọn òwe tó wà lọ́dọ̀ wọn wọ́n dọ́gbọ́n sí edition kan agbábi kan wọ́n pa bìkan rẹ wọ́n wá fi sí pé you are sent to the universe so in other editions a lè rí ń tọ́jọba. Ah, ẹ eh, kọjá nǹkan tuntun ọlọ́run ká ti sọ pé wọ́n ń kọ́ ọ̀bọ̀ wọ́n ń yí padà wọ́n ń iwájú wọ́n ń fẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ayé alukur'an lele a kì í ṣe mà wọn lè bí ọ léèrè pé bó lọ wà wọ́n lọ rán anabi muhammed sí gbogbo àgbáńlá yìí ẹ pè wọ́n lọ sí suratul a'raf suratul a'raf ayé one hundred and fifty eight níbẹ̀ ló ti rí pé ojúṣe ọlọ́run ni mo jẹ́ sí yín o ìránṣẹ́ tọ́lọ́run rán sí gbogbo yín lápapọ̀ ni mo jẹ́ o eléyìí ń bẹ nú àgbéga àti ọlá àti àjùlọ eléyìí tọ́lọ́run ṣe fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó ṣe pé ọlọ́run ọba kò ṣe fẹ́ lómi ọlọ́run ọba kò ṣe fẹ́ lómi tí wọ́n bá ṣe wọ́ ọlọ́run ọba ló máa ń sọ láàrin ẹnìkan òṣìṣẹ́ tó lè correct àbí kó ṣe amendment kan àbí kékeré kankan àṣìṣe kan kínkínní àṣìṣe náà bó ṣe wọ Ọlọ́run láti ṣe nǹkan rẹ̀ àgbéga tó lọ́n sí fanabi sallallahu alaihi wasallam nínú rẹ̀ lélẹ̀ àti pé òun ni òpin àwọn ànábì pàápín àwọn àránṣẹ́ ẹni tó ṣe pé kò sànàbí mímọ́ tí ó wà lẹ́yìn rẹ̀ kò sì sí ìránṣẹ́ míì tí ó wà lẹ́yìn rẹ̀ àti pé ríran tó lọ́wọ́ bá ran ṣíṣe lọ́ran sáwọn èèyàn lápapọ̀ gẹ́gẹ́ tó ṣe sọ nínú àyà mi وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أبي وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ صفوا ikpe ọlọ́run ọba lẹ́lẹ́rìí o láàrin èmi àtẹ̀yìn ẹ̀ ń já mi nírọ́ ẹ lọ́lọ́run kọ́ lọ́rán mi ṣùgbọ́n mi fi ń yé yín pé ó xìyà ilẹ̀ yẹ hàdà qur'an ríran lọ́lọ́wọ́n bá fi alukur'an yìí fi ránṣẹ́ sí mi o èmi kọ́ ni mo rọ́ o kìí sọ̀rọ̀ tèmi o kìí sọ̀rọ̀ èèyàn rọ́ ọlọ́ni o ọlọ́run sì fi ránṣẹ́ lé ọ̀nlẹ́rọ̀kùn bẹ́ torí kí n lè bá a máa fi alukur'an yìí ṣe ìkìlọ̀ fún yín wà máa ń bẹ́lẹ̀ àti gbogbo ẹni tí alukur'an yìí bá dọ́dọ̀ rẹ̀ láyé yìí tó àyà yìí náà ó tún fi hàn wá bó ṣe jẹ́ ike kìí àwọn ẹni tí ń gbé àárín wọn nìkan lọ́lọ́run ọlọ́run rán sí gbogbo ẹni tó bá gbọ́ nípa rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé kò sí ìjìyà fún ẹnì kankan lórí àìṣe islam àyàfi ẹni tó bá gbọ́ nípa rẹ̀ tọkọ tí ò sí tọrọ lọ́wọ́ bá wa yìí ṣe ọba àkà yìí sì fi àjẹ yẹn ṣáájú kó tó gbọ́ nípa iṣẹ́ tọ́lọ̀ ń fi ránṣẹ́ tẹ́nìkan bá wà tó gbọ́ nípa islam tó wá fetí pàlàbà rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí èsè mùsùlùmí nìsín ti ṣe ń gbọ́ nípa islam lójoojúmọ́ wọ́n rìn wọ́n kọjá wọ́n rí pé ah kí lè léyìí wọ́n ní mọ́sálásí ni kí ni wọ́n máa ṣe ń bẹ̀ àwọn mùsùlùmí ní máa lò bẹ̀ tá làwọn mùsùlùmí àwọn tó ń tẹ̀lé anabi muhammad ni sallallahu alayhi wa sallam ókè kí ni tíra tiwọn alukur'an ni wọ́n sì tún ní sunna o ti gbọ́ ń pa islam ọwọ́ akọ láti ṣe irú wọn nìyọ jẹ ẹni tí ò gbọ́ nípa rẹ̀ kápẹ́ nìkan ń bẹ níbìkan láyé tó bá ṣe é ṣe tó yẹ kó tó fi sẹ̀mí tó fi kúkú tiẹ̀ gbọ́ nípa islam rárá wọn yẹ pé sọláàtì wọn yẹ pépè fún sọláàtì níbi tó wà rárá mùsùlùmí kankan ò sí níbi tó wà rárá torí gbogbo ẹni tí máa ń ṣe nǹkan tá a rí rí á béèrè pé kí leléyìí ha tó wọn ọgbọ́n pa rẹ̀ rárá àwọn eléyìí àwọn sì dánwò fún wọn jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàm ẹni tó bá yege yọ lọ àlùjáná ẹni tí ó bá fìdí rẹmi àwọn ni lọ náà tọ torí ẹ tọ́lọ́mọba tó ti sọ nínú àwọn àyà mi pé wa man yakfur bihi minal ahzab fannaru maw'iduhu ẹnikẹ́ni tó bá sáyẹ gbàgbọ́ sí tọ́lọ́n fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam nínú gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbogbo gbogbo generation tí ó dé tó bá sáyẹ gbàgbọ́ sí tọ́lọ́n fi rán nàbì sallallahu alayhi wa sallam iná ìníbi tí ó wọ̀ tọ́ torí ẹ̀ àwọn àyà tó tọ́ka sí pọ́lọ́run rán nàbí sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá yìí wọ́n pọ̀ gẹ́gẹ́ bí àwọn àdé tó tọ́ka sí lẹ́yìn náà wọ́n tún pọ̀ kọjá ń tà lè kà ó sì ń bẹ nínú tó ti yé wa tí ń bẹ nínú ẹ̀sìn Islam tí ò rọ̀yàn lọ́rùn láti ẹ̀ ti takò nínú tó yé nínú ẹ̀sìn Islam tí ò rọ̀yàn lọ́rùn láti takò ni pa nàbí sallallahu alaihi wasallam wọ́n gba àdìsí kan wá o nípa tafsir àyà yìí wọ́n ní abu idris al-khawlani ó ní mo gbọ́ tí abu darda radiyallahu anhu ti ń sọ yìí pé ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ wáyé láàrin abubakar àti umar abubakar wá dáná bí umar. umar wa kú lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tí ń bínú abubakar tẹ̀lé umar ó ń tọrọ lọ́dọ̀ abubakar ó ń tọrọ lọ́dọ̀ umar pé kó dárí jù ó ń tọrọ lọ́dọ̀ umar ipe kó dárí jù ṣùgbọ́n umar ó kọ̀ láti dá abubakar lóhùn títí umar palẹ̀kùn dé máa. Abubakar níwájú ìyẹn ni pé ló ń bi débi pé kí n forí jìn ọba o ó sì pa alẹ́kùn dé Abubakar ló bá pẹ́yìn dà ló bá dojú kọ ibi tá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wa Abu Darda ó ní lọ́jọ́ yìí àwa náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam. ó wá ní bó ṣe rí tó bọ̀ torí pé ẹni tí ló ń bí lópin ìgbà tí èèyàn bá lójú èèyàn mà ẹni tí inú rẹ̀ sì ń dùn lópin ìgbà tójú inú èèyàn náà bá ń ṣiṣẹ́ tó sì lójú yóò mà bó ṣe wá rí tí ni o ọ wọn ti dànù o. wọ́n ti dánú bí arákùnrin wa ti ń bọ̀ yìí kọ́l anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ̀rọ̀ yìí báyìí orí bí abubakar ṣe dé ọ̀dọ̀ anabi tàyí dọ́dọ̀ anabi ìrònú bá umar láì máa ti ń ṣẹlẹ̀ ìrònú bọ̀ náà nílé wípé ah, ah, àárín òun àti abubakar ó lè dèrè dèsèrè wá wà láàrin àwọn débi bá pa Abubakar ọmọ ní kó wọn dáríjì òun wọn máa lóun ò ní dáríjì kí ló lè le tó bẹ́ẹ̀ ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ bá ń bínú kò sí nǹkan tí èèyàn ò lè rí pò ń wòsè báyìí Umar náà ó ronú ó sì ronú pìwàdà lórí tó ń ti ṣe pé òun ní foríjì Abubakar lòun náà bá dojú kọ ilé Abubakar ọ wá sílé wọn lábùbákàr ò sí nílé nítorí mú abubakar má bẹ́ẹ̀ nílé kò lè sí bomi àfi lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam umar náà bá dé pàtó umar dé ọ sálámà ó sì jókòó sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó sì sọ ntọ́sẹ̀lẹ̀ fún sallallahu alayhi wa sallam bí abubakar ṣe tọrọ lọ́dọ̀ nǹkan òun foríjì tó ní òun ò ní foríjì tó ti palẹ̀kùn ma máa lójú gbogbo ni àwọn kí tinubu ń bíyàn kọ́dà ọmọ mi inú ń bí ó sì ló wọn pa bàbá lásìkò tó di orí mú wọn ní jọ́ọ̀sì tí wọ́n láwọn ń ṣe jihad rọ tí wọ́n ń pa àwọn èèyàn pa pa ọmọ tó ti mú gbókẹ́rí tí ti dàrú ok ọjọ nǹkan àwọn sàhábà ńgbà táwọn náà bá fẹ́ ṣe jihad wọ́n máa gba ma máa mú gbóni arákùnrin wọn á ní ọmọ yẹn mú gbóńjọ yẹn ọ̀sà jáde torí pé tó máa jáde yẹn sẹ́yìn kẹ́ni tó mú gbó kò lè dá dúdú kò lè dá dúdú mọ̀ yàtọ̀ sí funfun gbẹ́ni tó bá rí wájú rẹ̀ pípa náà ni bàbá wá ní à wọ́n máa mi wọ́n bá kódà tẹnìkan tó bá sọ wípé kí n má jáde lọ nǹkan kọjá kò ní kọkọ pa ẹ tóbi dórí èmi ó ní wàláhì ló ń sọ ah, bàbá yà rọra sílẹ̀kùn pé kọ máa lọ kọ má jẹ kó ní ọkọ fi sẹran léyà tọ torí ẹ nígbà tí inú bá ń bìyàn kò sí ní tọ́da tí èèyàn bàjẹ́ ìdènà tó fi jẹ́ pé ìbínú mina ṣaitan àtọ̀dọ̀ ṣaitan ló ti máa ń wá àtọ̀dọ̀ ṣetán ló ti mọ̀ wọn. ń táàrí ṣe táàrí tún ṣe láàrin ọdún mẹ́wàá tínú bá bìyàn wàlẹ́ ò lè bàjẹ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá. torí ẹ̀ ká sọ̀rọ̀ àfúnbínú. inú tí sì máa rán yẹn lọ́wọ́ tí ìbínú fi máa kú lọ́rọ̀ èèyàn ó ní pé kí dengue ọmọ wọn yàn dengue téèyàn máa fi wo nǹkan tó fi wojú rẹ̀ kọ́mọ wọn. a sì dúpẹ́ fọlọ́n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìléwọ́ tí wọ́n ń lò ní ìsìn handset bọ́ bá ti pa ojú rẹ̀ di díngí gbé sójú rẹ̀ kó ojú rẹ̀ ńgbà tó ń bínú pé oh what a beautiful face gbójú rẹ̀ ó sì rẹwà ńgbà tó ń bínú pé ah masha allah la quwwata illa billah táwọn akéwà náà máa gbé tá lójú àṣetánì lójú rẹ̀ ni lójú rẹ̀ ni bí ṣètánì ṣe ya àwòrán rẹ nù torí ẹ eléyìí ń bẹ nù kẹtì ìmàmù bínú kù tíyẹn bá bínú gbà mí àbádé ìbínú lè jẹ orí ibu láéláé wàláì tí ò ní ṣe haku torí ẹ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra gbogbo òwe Yorùbá ìsọkúsọ pé ọmọ àlè ní rínú tí ẹ bí a he tó bá lọ bínú mi jẹ bọnu tiẹ̀ bọ̀ náà anábì Yunus alayhi salam inú náà ló bí àmọ́ ó sinú bí sẹ́ni tá ìbínú sí ó bínú sọ́lọ̀ bó ni mo sì lè ṣàdéhùn pé ó jẹ àwọn èèyàn láàrin ìgbà báyìí kígbà wọn wá tó tó wọ Ọlọ́run ló ti forí jì wọn torí pé wọ́n gbà ó gbọ́ láti tọ́ tí mo ti pè wọ́n bọ̀ ńkọ́ ṣebí táwọn ẹbí bá ti sọ pé yà ń bọ̀ yóò dé náà ni ok mo bínú ah! bínú síta ni gan-an rí Yunusu ó kó bínú hárí o ọba fìlú lẹ ọlọ́wọ́ kọjú omi ẹ dákun bólá fẹ́ sá gbà láti bọ́ kúrò lọ́wọ́ ọlọ́run tí òjẹ́ pọ̀ ọlọ́run náà láàmà kó sí tó bá sá kúrò lórí èpẹ̀ tó bọ́ sórí omi ta ló ní tó bá kúrò lórí omi tó bọ́ sínú atẹ́gùn ta ló ní Allah anabi Yunus wọ omi òun sọlọ. So ó sì wá wọ ọkọ̀ ojú omi ọ̀gá kọ̀ wá rí i pé ọkọ̀ ti kún jù a sì ti wà láàrin agbami ọlọ́run jọ hàn létí bèbè <laughs> so wọ́n ti wá dé àárín agbami wọ́n wá hàn pé ẹ̀ ń dá ẹrù pọkọ̀ ẹ ti lé sí kapásítì ọkọ̀ kò sì sí dáàsì ju ibi ká sì mú jẹ lọ nítorí pé ẹ̀mí tiẹ̀ ẹ̀mí tó lápọ̀nlé ni ẹ̀mí tiẹ̀ ẹ̀mí tó lápọ̀nlé ni ẹ̀mí tiẹ̀ ẹ̀mí tó lápọ̀nlé ni ẹ̀mí tiẹ̀ ẹ̀mí tó lápọ̀nlé ni ẹ̀mí sì ní kálukú ní kìí ṣẹrù ní kálukú tó bá dẹrù ni wọ́n ní ká máa dẹrù sínú òkun torí kọ́kọ́ lè bá àfúyẹ́ kò burú gbogbo ẹrù náà kò bá wúwo jù bẹ́ẹ̀ lọ owó rẹ̀ ọba àga jù bẹ́ẹ̀ lọ a lè fẹ̀mí wẹ́rù ká dẹrù òkun ká lè bá a là ọlọ́run tó ṣe léyìí yóò tún ṣèmí àmọ́ àwọn èèyàn wọn wà nù ọ̀kọ̀ọ̀kọ̀ sẹ́rù tí wọ́n wàá gbà pé tírù rẹ bá ṣẹlẹ̀ mọ́ volunteer ẹ sọ mí òkun <laughs> so wọ́n ní táwọn èèyàn bá dọ́gba nípa ẹ̀tọ́ tẹ́nìkan ọ̀lẹ́tọ̀jọ ẹnìkan lọ nínú kankan kò sí ní tó kù ká ṣe kí lọ ìmújẹ so bí ká kọ síbẹ̀ pé inú ọkọ̀ inú ọkọ̀. inú ọkọ̀ inú ọkọ̀ inú ọkọ̀ èèyàn mẹ́wàá lọ́wọ́ àánú ọkọ̀ àwọn akọ inú ọkọ̀ mẹ́sàn àwọn akọ inú òkun kan <laughs> tọ́ nwa á pa gbogbo pépà roboroboroboroboroborobo wọ́n wá yí kòtò wọ́n yí wọ́n yí wọ́n yí yí alhamdulilayi inú alhamdulilayi inú inú anabi yunus alayhi salam inú òkun tó àwọn ọ̀gá kan wọn wò pé ah adúrú bàbá alápọ̀nlé rà wọn anábì ọlọ́run àpọ̀nlé máa ń hàn lára wọn irun gbọ̀n gbogbo ẹ̀ ah bàbá yìí ah ọmọ ẹ̀ sí o ọ̀dà ọ̀dà bàbá ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù àtúntún sí kálukú mú tiẹ̀ wá kálukú mú tiẹ̀ wá wọ́n tún tún sí wọ́n tún tún sí wọ́n tún yí kutu lẹ́ẹ̀kan sí bàbá Yunus aleyhi salam òkun làwọn tún mú ibi dátútù wá fẹ́ máa rún wọn ni ẹ̀ dákun pé tẹ́ ẹ ti ṣe náà tó àwọn mọ̀ pé ọlọ́run ṣetán tí ó fi ìyà jẹ àwọn nù torí àwọn ti ṣẹ̀ lọ orí ẹ̀ṣẹ̀ làwọn wà ìyàtọ̀ àwọn ànábì ọlọ́run àwọn yìí ṣẹ̀ ju ẹ̀ṣẹ̀ kéékèèké lọ tí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ kéékèèké òun ọlọ́run ọbọ̀ tètè ta wọ́n jí wọ́n tọrọ àforíjì àwa ní ìsìn bá ń ṣe ní ńláńlá àwọn máa ń sọ ni àfẹnitọ́lọ́n bá sànú ní òtúba anabi yunus ní tọ́ ibi tọ́lọ̀ ń fẹ́ gbà mọ́ọ̀nù kò sí nǹkan kan ẹ̀dùjú sọ̀nsọ̀kù wọ́n sọ yunus sọ̀kù bí bọ́ sọ̀kùn tí ó bọ́ sọ̀kùn báyìí ọlọ́run ti rán ẹja tí ó gbé mi ẹ wò bí èèyàn ṣe tó ẹja tí ó gbé èèyàn mi ó dájú pé ẹja ńlá ni tí ò sálẹ̀ kún lórí okọ̀ ẹja ńlá ó sì gbé mi. kò rún eegun rẹ̀ kò sì di lọ́nà mímí àsáyè ń bẹ́ ń kun ẹja àfa táwọn ọmọ ọkọ giant kìíní àsèntólẹ́gbà náà mi ń bẹ <laughs> so ó gbé mi báyìí la nàbí Yunus bá ara rẹ̀ nínú páńpẹ́ to téèyàn gbà jáde tóbi wájú pé la ilaha illa ant subhanaka inni kuntu minadh-dhalimin. lànàbí Yunus ké nísàlẹ̀ nísàlẹ̀sàlẹ̀ ibú òkun káwọn mọ̀lẹ́kọ̀ tó wá gbọ́ pé ẹrú kan máa ń sọ báyìí báyìí báyìí ọlọ́run ní Yunus kí ló gbé Yunus débẹ̀ o <laughs> ah, tọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ni ah, ọlọ́run dàpọ̀ dáríjì ọlọ́run dàpọ̀ foríjì ni ẹja ṣẹ̀ṣẹ̀ wàá gbé ànábì Yunus lọ́wọ́ àpọ̀ sétí bèbè odò tọ́ eléyìí túmọ̀ sí pé inú bíbí èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àfọ̀ wàláì torí ní sítẹ̀ bá bínú èèyàn lè bínú gbẹ̀yàn lórí àmọ́ kò sí bó ṣe lè ronú dá orí ń padà sórí sọ́run nítorí pé o ti sinú bí pé ah máa fi hàn máa ṣe kí ló orí bá sì bọ̀ sẹ́mi tí ọkọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ ẹni tó bẹ̀yàn lórí òun ní ọkọ̀ọ̀kọ̀ túlẹ̀. <laughs> pèsè bó ti sọ pé òfin ọ̀hún ẹ dákun ìmọ̀ pé bẹ́ẹ̀ ni ó rí mọ̀kàn ní kí n dẹ́ ìdáhùn ní. la ilaha illallah torí ẹ̀ ló sì jẹ́ pé ẹni tí ọ sọ́ra fúnnú bíbí tí wọ́n ń pè lọ́lẹ̀ tá ń pè lójo ọ̀sán jọ nínú fúù tí fi gbogbo inú fúù bá gbogbo nǹkan jẹ lọ torí ẹ̀ irú wọn ṣe bá tó irú àwọn nínú bíbí burúkú wọn ṣe bá tó tó o bá nírú wọn lánàá tiẹ̀ bọ́ ọ sátì má fọkàn ọmọ rẹ̀ má bu má tọ́ làwọn máa rú wọn jẹ́tọ́ ọba yìí pé máa lọ lé bàbá ẹ̀ ó tẹ̀ sú mi díẹ̀ lọ sí mi bẹ́ẹ̀ tí bàbá mi bá dé kọ sátì máa wọ́nà láti ságojú wíńdò bọ́gláàrí wa ń bẹ́ńbẹ́ pẹ̀lú àgbà torí irú wọn tó bá mú lọ́kọ̀ fi wọ́n wò tí etí ìdábọ̀ torí ẹ inú bíbí ọ̀dà o ẹ wo ń tó ṣẹlẹ̀ sí Umar lọ́jọ́ yìí Umar kẹjọ oru fanabi sallallahu alaihi Abubakar ṣe tọrọ kó wọn forí jìn òun àbẹ́rẹ́ inú tí a bí òun wọn á lóun ò ní forí jìn ẹ náà ti ẹ wí sallallahu kí ni tí Abubakar lè ṣe fún ruwa Umar tó wàá sọ ipò bínú òní foríjì anabi tó fẹ́ sinú bí sí Umar he orí ibu láéláé ẹ̀rú bá tún ba Abubakar wọ́n má jẹ́ kí mi ní kó bá Umar o kálí wà lìjánà làbẹ́ ṣe Islam yìí o <laughs> ọlọ́mọdé ń kó bá o kí ló tiẹ̀ gbé mi wá fẹjọ́ sùn anabi gan-an rí <laughs> so báyìí Abubakar ló ń bá fi sọ pé wàlláhi ya rasulallah ana kuntu adlam mo fọlọ́n búra eré anabi sallallahu alayhi wa sallam èmi la lábòsí jù láàrin àwọn méjèèjì lóòótọ́ umar sábòsí àmọ́ àbòsí tèmi ju tiẹ̀ lọ tẹ́bí mọ́ kọ́kọ́ sẹ̀ subhanallah kánàbí ó lè bá ó lè bá ó lè bá mú pẹ̀lẹ́ fún umar wọ́n mẹ́jọ pé umar náà gba tiẹ̀ ń jọ̀ ẹ̀gbọ́n bó na ṣe gba tiẹ̀ nù yìí máa ṣe báyìí sànàbì nù ṣé ń tọ́ wá ti torí rẹ̀ kó wa jọ nù ṣé ń tọ́ ti torí rẹ̀ kó wa ẹ̀gbọ́n bàbá ànábì ni bá bàbá kan náà ló bí òun àti bàbá ànábì ní àbúláàbò lórí ibú yẹn tá n ka súra rẹ̀ njojúmọ́ ẹnìkan kí ló dé tẹ́ ẹ̀ kà ń sọ̀lá àwa máa ń kà wọ́n ní bóyá ògiri lè sẹ́ ògiri lè wó <laughs> kò ní wó kò ní sẹ́ subhanallah ẹ̀gbọ́n bàbá ànábì ni làbúláàbò yẹn àmọ́ tẹ́lẹ̀ bí wọ́n ti kó àwọn èèyàn jọ pàápàá alákọ̀ọ́kọ́ gbà tí ọlọ́run kọ́kọ́ ṣe ní òjíṣẹ́ ìránṣẹ́ tọ́lọ̀ ní kọ́kọ́ jíṣẹ́ fáwọn fámìlì ó Abu Lahab fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọ̀tá àsìkò tó wá tọ́dún mẹ́ta tún kọjá tọ́lọ̀ ni wá gbé jáde kọ́ ọmọ sọ fáwọn èèyàn ó tún wá fi hàn níwájú àwọn ará àta náà ikú àwọn ń takò náà náwó sáà nàbí kékeré sẹ́ńtò ti torí rẹ̀ kó wá dọ́nu ìwọ yìí ọlọ́run ni máa dà padà tábàtì ẹ̀dá Abi Lahabin wa tab ọwọ́ méjèèjì Abubakar sórí ibu. ọwọ méjèèjì Abu Lahab ó sórí ibú ọlọ́run sì fún un bó lọ́wọ́ sì sórí ibú tí gbogbo ara yòókù sórí ibú ọparí o ó tún kó o wa imra'atuhu hammalatal hatab àtìyàwó rẹ̀ tí máa kó gidi náà nàbì ó náà sórí ibú àwọn ọmọ ba Abubakar kọ́ máa pé ń kó bá èmi sábòsí sí abòsí tèmi o. anabi wa ni hal antum tarikuna li sahibi ẹ lọ sọ̀rọ̀ anyi o ẹ fi ọ̀rẹ́ mi lẹ̀ o ẹ má yọ abubakar lẹ́nu o inni qultu ya ayyuhannas torí dájúdájú nígbà tó lọ́n kọ́kọ́ rán mi níṣẹ́ mo pèpè pé ẹ̀yin èèyàn lápapọ̀ ibi tá à ń lọ mo pèpè ẹ̀yin èèyàn lápapọ̀ inni rasulullahi ilaykum jami'a dájúdájú ìránṣẹ́ ọlọ́run ni mo jẹ́ sí gbogbo yín lápapọ̀. فقلتم كذبت انت في داملون نيغبا نا ني وقال ابو بكر صدقت ابو بكر سني ودودو لصو سبحان الله اديت ابو بكر رياتونو torí ẹ tí òdodo bá dé tí ìmọ̀nà bá dé àwọn tí wọn kọ́kọ́ sòrògbó àwọn ni máa padà dẹni gíga àwọn ẹni ọkà kún èrò ẹ̀yìn làwọn máa sábà jẹ gbogbo èèyàn sọ pé òpùrọ́ lànà bíi nígbà tó pera tó lọ́lọ́run ràn ṣẹ́ gbogbo wọn ti mọ lólódodo wọn láwọn kárọ́ mọ lẹ́nu rí o tẹ́lẹ̀ o àmọ́ nígbà tó ní ọlọ́run ràn ṣẹ́ wọn ọ̀ rọlọ́n pani Abubakar ni kò parọ́ rí òdodo lọ́n sọ kò parọ́ mọ́yàn yọ àmọ́ parọ́ mọ́ lọ so Abubakar ni torí ẹ anabi sallallahu alayhi wa sallam ti sọ jáde fún wa ó tún wá nínú hadith mi ti Abdullahi bin Abbas radiyallahu anhuma tó gbà wá hadithi náà jẹ́ ọ̀kan nínú àwọn hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa anabi sọ fún wa ó ní u'titu khamsan lam yu'tahunna nabiyyun qabli nǹkan márùn kan máa ń bẹ tó ti pọ́ lọ́wọ́ bá fún mi tí ò fún anabi mi síwájú mi àwọn nǹkan márùn kan bẹ tó lọ́n fún anabi muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tí kò fún anabi mi ṣáájú rẹ̀ wala aquluhu fakhran kìí sì ṣe pé mo fẹ́ sọ àwọn nǹkan márùn yìí fún yín tìfáàrí o yẹsẹ pé fàárì lọ fẹ́ mú mi sọ fún yẹn o ṣùgbọ́n lágbọn pé ntọ́ jẹ́ iṣẹ́ tó lọ́n fi ràn mí mo gbọ́dọ̀ jẹ́ ni. alákọ̀ọ́kọ́ bu'ithtu ila nnasi kaffa ọlọ́run rán mi sáwọn èèyàn lápapọ̀ al wal-aswad èèyàn pupa àti èèyàn dúdú gbogbo wọn lọ́lọ́run rán mi sí funfun àti dúdú lọ́lọ́run rán mi sí àwọn anábì tó ti síwájú èèyàn kálukú lọ́lọ́run sí ìyẹn ni kíkọ sànàbí mi tọ́lọ́run sí gbogbo àgbáńlá yìí àfànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́kejì wa nusirtu bir-ru'bi masirata shahr ọlọ́run wá tún fi ìbẹ̀rù ó fi ṣe àrànṣe fún mi nígbà tí wọ́n kú òdiwọ̀n oṣù kan tí ń fi kàn ọ̀tá lára lẹ́rú ti máa bá wọn ọlọ́run ò sí bẹ́ẹ̀ fànàbì mi yẹnni pé tànàbì bá fẹ́ lọ jà wọn kan lógun tí ń bá ń kóṣù kan tànàbì ọ̀dọ́dọ̀ wọn jà wọn lógun ìní ẹ̀rù jẹ̀jẹ̀ ò ti mú wọn. ìní gbogbo ilé ayé yóò ti fún mọ́ wọn bó ti ṣe fẹ́ tó náà ni ó fún mọ́ wọn ọlọ́run ò sí bẹ́ẹ̀ fànàbì mi. tẹ́lẹ̀ yìí láì jẹ́ pé wọ́n lọ sa nákàlì tẹ́yìn ọlọ́ọ̀ máa sa oògùn àbí tó máa sàdúrà burúkú ẹnìkan sọ pé allahumma ja'alni jabbaran ẹ sádùn àánú kọlọ sẹmi ní jabbaran olórí kunkun ó ní ọlọ́run sọ aṣọ olórí kunkun ó ní tóun bá ti yọ kí gbogbo yẹn ọmọ bẹ̀rù o sádùn àánú àbí pè ìpè ni wọ́n ń sẹ̀wọ̀n ẹlẹ́kẹta wa uhillat liyal ghanaim wa lam tuhall qabli ọlọ́run ṣe ogun lẹ́tọ̀ọ́ fún mi o tá a bá jagun gbogbo ní tá a bá rí lójú ogun ọlọ́run ṣe lẹ́tọ̀ fún mi àwọn ànábì tó síwájú èrè ogun yìí ṣẹ̀tọ́ fáwọn tí wọ́n bá jagun tí wọ́n bá kórè ogun jọ òfin tiwọn ni pé kí wọ́n dáná sí wọn gbọ́dọ̀ kó lọ wọn gbọ́dọ̀ kó lọ ṣùgbọ́n àwa ọlọ́run lẹ́tọ̀ fún wa. tọ́ ẹlẹ́kẹ̀rin wa ju'ilat liya al àwọn ẹni tó síwájú wọn ò lè ṣe sọláàt àyàfi kó dé ààyè tí wọn ti palẹ́sì kalẹ̀ xọ́sọ̀lẹ̀sọ̀lá àmọ́ àwa ti wá ayinama adrakat rajulan min ummati sọláàtù fatamma masjidu ebi kebe tí sọláàtù tọ́ba ti bẹ́ẹ̀ nìkan nínú ìjọ mi masalasi tiẹ̀ kọ́sàmà ti jẹ́ àyè tá a ti lè ṣe sọláàtù bíi bíi ilé tọ̀ bíi ilé gbẹ bíi ibi tí wọ́n ti ń pẹ́ran àárín ọ̀nà orí kaaba orí tẹ àbí tó bá pẹ́ fẹ́ sọ̀tọ̀ láti lè jẹ́náàzà so eléyìí bá ẹlẹ́karùn-ún wọ ọ̀ọ́tẹ́ ètò ṣẹfàá ọlọ́wọ́n bá fún mi ní ìsìpẹ́ fa akhartuha li ummati yawm al-qiyamah ṣùgbọ́n mi ò lò ó ìsìpẹ́ tọ́lọ̀ fún mi ti lò mo dá fáwọn àjọ mi díjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah àwọn olùmọ́ni nítorí pé ìkẹ́ tó ní fún wa ti pọ̀ jù kò bá ti lo ìsìnkú yẹn láyé ń bì ṣùgbọ́n kó lè bàa jẹ́ pé òun lọ́mọ lẹ́yìn rẹ̀ ọ̀pọ̀ jù lálùjẹ̀nà ló ṣe dá dúró díjọ́ gbẹ̀ndà òkèèyàn torí ọlọ́run bẹ́ẹ̀ lọ́n wípé kọjá pé àwa la ìdajì ọmọ àlùjẹ̀nà ọlọ́run sì gbà wípé ká ìdá méjì inú mẹ́ta ọmọ àlùjẹ̀nà ó tún ju intanẹti sallallahu alaihi wasallam tọrọ ṣùgbọ́n yàtọ̀ sáwọn tí èsì lọ o àbí òye wa àwọn ọ̀daràn inú náà ni straight forward àwọn tó ń sin lọ àwọn tó jẹ́ kí wọ́n tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó ṣe kí wọ́n ní àwọn àṣìṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn àṣìṣe jájàjá tó lè mú wọn mọ́rọ̀ náà àlìjáná lọ àwọn eléyìí ànábì ò sì pẹ́ fún wọn. fahiya liman lam yushrik billahi shay'a kò ní jẹ́ tẹnìkan o àyàfi fún gbogbo ẹni tí kò bá fi nǹkan kan ṣẹbọ sọ́lọ̀ àmọ́tẹ́ bá lọ́ọ́ fi nǹkan kan ṣẹbọ sọ́lọ̀ kò sọ́nà o tó nítorí ẹ̀ ẹbọ ló ń ṣe oní ẹsẹ̀ pẹ́pẹ́pẹ́ ni kò sí pẹ́pẹ́pẹ́ mẹ́wàá sí náà wọ̀ so pátì lónìí síwájú kó tó dọ̀la àwọn àdìsí tún wá tó pọ̀ nípa eléyìí àdìsí kan tún wá wá ní àdìsí ilé ìtòsíkú náà fẹsẹ̀ rìn lẹ̀ kọ́dà irú rẹ̀ náà wá nínú sahih al-imam muslim anabi sallallahu alayhi wa sallam ni man sami'a bi min ummati aw yahudiyun aw nasrani falam yu'min bi lam yadkhul al-janna ẹnikẹ́ni tó bá gbọ́ nípa mi nínú ìjọ yìí a sì ti sọ gbogbo ẹni tí ń bẹ láyéláyé láti dọ́tọ́ lọ́n ti sànábì ní ìrànṣẹ́ díjọ́ gbẹ̀ndàlùkìyàmá fahuwa min ummati muhammadin. صلى الله عليه sallam fa ummatuhu ummatul ijaba wa ummatud da'wa gbogbo ẹnikẹ́ni tí ń bẹ láyé láti dọ́tọ́ lọ́n ti ṣe ní ìrànṣẹ́ títí jọ́gbìn dà òkè àmọ́ ìjọ rẹ̀ ìjọ anábì pín sọ́nà méjì àwọn tó ti gbọ́ tó ti gbà mùsùlùmí àwọn ẹni tí ò tí ì gbà àwọn eléyàn nìkéni káfíìrì ó lẹ́nìkan ò ní gbọ́ nípa òun nínú ìjọ yìí kó ní tiẹ̀ wá jẹ́ yahudi àbí kó yahudi àwọn lọ́lọ́jọ́ sátidé nasara àwọn lọ́lọ́jọ́ ọ̀sẹ̀ kónítàn wọn akọ láti gbà mí gbọ́ àfi kọjá pé kò ní wà lìjànà subhanallah gbígbọ́ ó síwájú ọwọ agbọkọ gbàgbọ́ kò ní wà lìjànà nínú riwaayà ti imam muslim anabi ni walladhi nafsi biyadihi mo fi ọlọ́wọ́n bá tẹ́mi mi bẹ́ lọ́wọ́ rẹ̀ mo fi búra o eléyìí túmọ̀ sí pé gbogbo àgbà ńlá yẹn wọn rán sí la yasma'u bi ah, rajulun min hadhihi al ẹnìkan nínú ìjọ yìí kò ní gbọ́ nípa mi o yahudi yọnu wala nasrani kó nítorí wọn jẹ́ yahudi àbí kó jẹ́ nasara thumma la yu'minu bih lẹ́yìn náà kọ́kọ́ láti gbà mí gbọ́ illa dakhala an-nar àfi kó kó yọ wọ̀ náà sọ pé kò ní wà àlùjáná tí bá ti wà àlùjáná bò ní ọwọ́ àdìsí sọ pé náà ní ọwọ́ tóró lè sọ pé wọn ọmọ gbàtẹ́gùn ta àdìsí alákọ̀ọ́kọ́ lé lálùjáná ẹlẹ́ẹ̀kejì fi síná tó eléyìí jẹ́ báwọn. jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa àwọn àdéhùn mi tún wá púpọ̀ púpọ̀ lórí eléyìí tọ́ àwa gbà ọ́ kíkọ́ lọ́run rán nàbì sí gbogbo àgbáńlá yìí o. ya ayyuhan nas inni ilaykum jami'a dájúdájú yín lápapọ̀ bí ìgbà tó béèrè wa béèrè kìtà Allah tani allah náà tọrọ ń sẹ ọlọ́run á ní alladhi lahu mulku samawati wal ard ọba tó ṣe kó náà ló ní ìkápá sánmà méjèèje àtìlẹ̀ méjèèje òun lọ́ba tó ní ìkápá sánmà méjèèje àtìlẹ̀ méjèèje ọ̀dà tó bá kó ọba tó ní sánmà méjèèje àtìlẹ̀ méjèèje láàsìn ẹ̀dá kùtà lọ́wọ́ alẹ́ tọ̀síkàsì ẹni tó dá wa àsìn táwa láàsìn ọba tí ó pa wa àsìn táwa láàmásìn kọ́lọ̀ má jọ pọ̀lọ́ tí ó dorí kodò torí ẹ̀ ọba tó ṣe kúrò náà lónìí kápá sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ́dọ̀ la ilaha illa hu bẹ́ẹ̀ ni òdodo ni kò sí ọba míì tó tó láti fòdodo jọ́sìn fún àfọ nìkan torí kò sí nǹkan míì tó yàtọ̀ sí tó lè dẹ́dà àmì pé ọlẹ́tọ̀ sí ká ni kí wọn náà sa wo kí lọ dá ṣé wọn ló ti dá wa wọn ò dá wa ọ̀ dá nǹkan kan dídá lọ́lọ́ ń dá wọn náà á sì wá máa sìn ọ́ sí ọ̀rẹ́ láì torí ẹ ilé ìjẹba yuhyi wa yumit ònlọba tí mú ní sẹmí ònlọba tí pani ọba tí mú ní sẹmí làwọn ń sìn ọba tí pani làwọn ń sìn kí ni wọn ń sìn fi ọrẹ la ọjọ orí rẹ tọ Ọlọ́run ọba wa ó ara rẹ pẹ̀lú àwọn ròyìn òdodo yìí Ọlọ́run wa ni fa aminu billahi wa rasulihi ẹ wá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ àtànábì rẹ̀ àti ránṣẹ́ rẹ̀ ẹ gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ àti ránṣẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá ti agbọ́dọ̀ gbàgbọ́ náà láti gbọ́ ìròyìn rẹ̀ síwájú yìí òun náà ni ọba tó rán àwọn ránṣẹ́ rẹ̀ ó lọ́ba tó dá gbogbo nǹkan òun lolúwa gbogbo nǹkan ó ń lòlùkápá lórí gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ní gbogbo ọlá ọwọ́ rẹ̀ ní kásẹ̀mí wà ọwọ́ rẹ̀ ní kú wà tí ẹ̀ ní dájọ́ sí i torí ẹ̀ fẹ́ aminu billah ẹ̀ yà gbọ́lọ́ngbọ́ o wa rasulihi àti ránṣẹ́ rẹ̀ annabiyil ummi anabi tó jẹ́ aláìmọ̀ akọ̀ màkà gbogbo eléyìí náà ọjọ́ bẹ́tẹ̀l ọlọ́run wa torí àti lè pa àwọn òpùrọ̀ tí ó tí ó dé lẹ́yìn anabi sallallahu alaihi lẹ́nu mọ́ torí pé àwọn náà sọ pé fa aminu billahi wa rasulihi ẹ yà gbọ́lọ́ngbọ́ àti ránṣẹ́ rẹ̀ o náà máa pera rẹ̀ kó ní ránṣẹ́ gẹ́gẹ́ bíi ahmed qadiani anabi àwọn england anabi àwọn england anabi àwọn amadiya sẹ́wọ̀n kó náà pera rẹ̀ ní ránṣẹ́ ọlọ́run kìí sòun lọ́lọ́run rán ọlọ́run ọba anabi england ní england yìí sì taba sábà kó wọn rán ẹnìkan torí ẹ anabi tọ́lọ́wọ́n bá ń bá yín kíkẹ́ gbàgbọ́ ọ̀nà làwọn gbàgbọ́ wá sí mu o anabi yel omi anabi aláìmọ̀ akọ̀mọ́ká sanabi ni wọn náà gbàgbọ́ bàbá amadu Tijani ẹ̀ka amadu Tijani kọ́ ni anabi yel omi tọ́n tẹ́ra rẹ jẹ ó tún wá step down ó tún ní Ibrahim Kaulakh ó tún gbé fọ́tò káyà irọ́ rẹ láì ó tún step down wọ́n tún nìkan búlálà lóríṣiríṣi ní Nàìjíríà level annabiyil ummi ìlọlọ́n pa wá láṣẹ ká gbàgbọ́ kèésì Abdul Qadir al-Jailani rárá o kèésì o bàbá àwọn bàbá bàbá bàbá tẹ̀ ń kú ká tẹ̀ ń kú àwọn ọmọ mọ̀lánà mọ̀lánà mọ̀lánà kí annabiyil ummi lọ́lọ́ ní kẹ́ gbàgbọ́ ọlọ́mọ sí alọ́nà ibi tọ́nà wà ọ́ hàn àwọn èèyàn wà fìlẹ̀ wọ́n wà forí légbó wọ́n sì máa tanra wọn jẹ bí kéèyàn kó tẹ̀síwájú bíi mẹ́ẹ̀ẹ́dógún sọ́rùn bóòlù yẹn ṣe bóòlù atẹ́gùn ṣe fẹ́ sí yẹn lọ́rùn tó wọn á sọ pé ah, àwọlé ni ah, wéwò wọn fi ránṣẹ́ ipe lágbájá wàlí ìwọ gan ṣe èsì wàlí ọlọ́ọ̀ni ọ̀ni alladhina amanu wa kanu yattaqun tí ọgbọ́lọ́ ń gbọ́ sọ̀ ń páyà ọlọ́ọ̀ à ń tẹ wàlí yòó lọ àbúrò agbẹnìkan wàlí ni àwọn ọ̀daràn oríṣiríṣiríṣi ẹni wàlí wàlí wàlí ẹ lóríṣi àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ lóríṣiríṣiríṣi wọ́n ní wàlí àni wọn lẹ́nìkan wọ kálúwà àárọ̀ kan torí gbogbo kálúwà náà irọ́ náà fún so ọwọ́ kálúwà àárọ̀ kan wọn á lọ jáde nígbà tó jáde yẹn wọn á okùn so wọn so lókun màálù gan ni wọn ya fọ́tò rẹ̀ bẹ́ẹ̀ so wọn so lókun màálù lọ́wọ́ wọn tún so lẹ́sẹ̀ ojú rẹ̀ wọn aràn kú báyìí pé kí ló dé wọn nítorí pé bó ṣe jáde ní kálúwà tí wọn bá so bẹ́ẹ̀ ó lè wọgbó lọ wípé ẹnu rẹ ti dẹnu àṣẹ gbogbo ẹni tó bá ṣàdúrà fún bẹ́ẹ̀ yọ ọ̀sẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbígbóná gbígbóná ni bó bá sì dé pè. a lóòótọ́ ni ẹ ṣe dáa tẹ́ ẹ sún lókun torí bí eléyìí bá lọ jákùn nǹkan ò ní dáa gbogbo orú eléyìí làwọn kà fún Islam anabi tán ni ẹ gbàgbọ́ ni wọ́n pa á ti ẹ máa báyàn sọ̀rọ̀ pé anabi sọ anabi sọ wàhálà àwọn kan máa fetí pàlàbà rẹ̀ ni. àwọn tó wà ní ah njọ kan ṣé Ahmadu Tijani wọn yà ọ̀rọ̀ létí wọn ni ṣé wà Ahmadu ah ẹ dákun ẹ máa gbọràn fún anabi muhammed sallallahu alaihi òun á di méjì kọ́bọ̀ lọ́dọ̀ tiwọn ní tí máa ṣẹlẹ̀ ní tí wọn bá ti fọ̀ náà àwọn tí ọjà máa kankan lẹ́wọ̀ àmọ́ pánlé tó bá ń Abdulkadir Jelani lójú àwọn ah bàbá nù bàbá sọ ah anabi yẹlẹ omi lọlọ ní kẹ gbàgbọ́ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ìhàwó lẹ kọ sí ẹlòmí ọ̀hún hadisi mẹ́wàá tọ́jọ́rọ́ anabi tó fẹsẹ̀ rìn lẹ̀ tó dángájíá ọ̀rọ̀ kádìrì jèlá ní kórì rẹ̀ ọ̀rọ̀ amẹ́tì tìjà ní kórì rẹ̀ kò sì mọ kankan pàtà anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó sì gbé láwà ní orí wọn ló lùmọ̀ lélẹ́yìn olùmọ̀ báwo kí lọ́mọ kí lọ́mọ kọ̀mọ́kọ́ lọ́ọ́ kọ́ lọ́ọ́ rọ̀ sólò ó sì wọ́n sì lọ́ lùmọ̀ yìí idhan ليس في رأسه إلا ما لا طائل تحته. ntí òwúlò ló kún rí لي torí délé ọ̀dọ̀ wa wa an-nabiyyul ummi anabi aláìmọ akọmọ akálọ Ọlọ́run ní kẹ ẹ gbàgbọ́ wọn á ní ẹ tótó bá ti wá gba ànábì gbọ́ kó wá fi àwọn awliya rahmanu ká fi àwọn sílẹ̀ ni àwọn awliya rahmanu kìbáàrù wọn làwọn sàhábà ìhàwó lẹ́yìn kọ sáwọn sàhábà ànábì wọn ká sàhábà kún kankan sàhábì kọ wọn ò ka sàábà kún kankan àwọn ẹni tó yẹ pé nírọ̀lẹ́ rọ̀lẹ́ rọ̀lẹ́ rọ̀lẹ́ ayé pátápín ni wọ́n dé àwọn ni wọ́n ń kà kún. ó sì dá lójú káwọn táwọn sàábà bá jẹ́ awliya Allah táwa di awliya Allah tọ́lá àwọn sàábà amanu bi rabbihim wattaqaw wọ́n gbọ́ lọ́ngbọ́n wọn páyà rẹ̀ gbogbo àwọn ẹ̀jẹ̀ yìí ń pè ní wàlíwàlí ń bọ́ ní imáni ń bọ́ ní takuwa nínú gbogbo oríṣiríṣi rọ́tà ń pa fún yín gbogbo oríṣiríṣi kátàkátà àlóbìn obìn ọmọ Ibrahim Kọ́lá yóò sì wá láti Senegal yóò sì wá sí lè má mú fún gbogbo àwọn ọkùnrin gbogbo wọn sì tò lẹ́yìn rẹ̀ pé karama karama báwo ah àìmọ̀ nípa ẹ̀sìn ọ̀dà wọ́n sì ti lọ wọ́n lọ tú wa èyí tó wá láti gbogbo òlu ńláńlá lọ́nà jíjìn jíjìn jíjìn ẹlòmíì ọwọ́kọ̀ wọn tún dànù lọ́nà níbi kó àwọn lọ́ọ́ tò lẹ́yìn obìn wípé ọmọ ṣe wo àwọn ṣe wo àwọn náà ni àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin òun náà tó fi tú wọn jẹ bàjẹ́ pé àwọn olódò kún náà jà ẹ̀mẹ́ wa ni wọ́n náà jà ń gbà náà kó ní o tó di pọ́ lọ ní Ibrahim Kaulahi yìí tọ́kí Sheikh Ibn Baz ń sọ fún un wíkí wọn lọ sọ báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí láwọn ọ̀rọ̀ sọkúsọ tó tó tó ni wọn náà rọrùn tẹ á gbé fọ́tò rẹ̀ ká ẹ̀yìn òní Jésù tiwọn táwọn ń tọ̀rí kọ̀ ẹnì káwọn tí wọ́n ń ṣe jésù àwọn ń gbé fọ́tò rẹ̀ ká àwọn ń tọ̀rí kọ̀ ń gbé Titanic ká amadu Tijani àbí kí wọ́n gbé ti Ibrahim kọ́lá àbá àwọn fọ́tò míì tó tún dé ní gbẹ̀ngbẹ̀yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ̀ jáde. tọ́ Sheikh Ibn Baz wọn ń sọ fún pé wọ́n lọ sọ báyìí wọ́n lọ sọ báyìí wọ́n lọ sọ báyìí wọ́n sọ pé ah ǹsọ́ o wọ́n parọ́ mọ́ mi nù sẹ́wọ̀n kẹ́ ah àwọn tó yẹ kékeré kà ń parọ́ ọ̀jẹ́ kankan lọ́dọ̀ tiwọn wọn ò ní pé kí wọ́n mú de o wọn ò ní pé kí wọ́n mú pa o olùmọ̀wá àgbáńsá òdì ń gbà yẹn àwọn náà ń bi léèrè pé wọ́n lọ sọ báyìí wọ́n lọ sọ báyìí wọ́n lọ sọ báyìí wọ́n lọ sọ báyìí ǹsọ́ ah, wọ́n parọ́ mọ́ mi ni o ǹsọ́ ah, àwọn lọ́rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti ó ti ó ti tàn ká kọjá àwọn parọ́ mọ́ tí wọ́n bá mọ̀ pọ̀ sọ ṣe tíranis kó o fi sọ pé gbogbo nǹkan pé mo sọ báyìí mi ò sọ o tó o bá sì sọ kó o lò túbà o nítorí wọn ni mo sọ báyìí sọ o tó o bá sì sọ kó o túbà o bàbá yẹn kọ tíra lóòótọ́ ńgbà tó padà délé wọn pe tíra yẹn ní tóbùtù tóbùtù tóbùtù kò gbé jáde kò gbé jáde tóbùtù tóbùtù tóbùtù kò padà gbé jáde kà á ti gbọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn wọn mo túbà mo túbà mo túbà báwo àwọn ọmọlẹ́yìn wọn padà polúwa rẹ̀ àbí òye wa wọ́n sì ní karama tiẹ̀ ntọ́ mọ̀ nípa rẹ̀ jù o náà ní oògùn paralysis wípé rọpárọsẹ̀ nítorí wọn máa dùnú karama tiẹ̀ nù nítorí sì pò náà nù àbẹ́ rí nǹkan ń rọ sẹ́kẹ́sẹ́kẹ́ ẹ fi bọ́ra ẹ nítorí di eléyìí bẹ́ẹ̀ àwọn àmọ́ gbé fọ́tò ká ẹlòmíì fọwọ́ yà lè ya akọ́sẹ̀kẹ́ sọ́nà ọ̀tún ìwé wọn tún ya ti pé tí bá ti ń ti dé kò nídìí sọ̀lá àti wọ́n mọ̀ ọ́ ẹkú yọra yín lẹ́nu o ẹkú wàhálà ṣe o la ilaha illallah torí ẹ gbogbo ru wọn mọ̀ pé wọn ẹ̀ wá mọ́ṣáláṣí ni ẹ̀yẹ ẹ̀ máa sọ ẹ̀ máa bá wa sọ subhanallah torí délé فآمنوا بالله ورسوله النبي الأمي النبي محمد صلى الله عليه وسلم lọ́lọ́run pa wá láṣẹ ká gbàgbọ́ jàmáà ńlọlọ́n pa wá láṣẹ ká gbàgbọ́ bó láṣẹ gbàgbọ́ sí kí lẹ́ẹ̀ tiẹ̀ mọ anábì òsì gà yóò bá lẹ́kùn kí lẹ́ẹ̀ mọ anábì sí wàláì wọn mọ̀ sí kankan ju ẹnìkan tó ti pé táwọn bá rí njọ́ gbẹ́ndà kìámà wọn kàn máa jó ni níta ẹ bá bójú kànáàbì kí lẹ́ ò ti ṣe wọn làwọn máa jó ni ẹ àwọn tí wọn tẹ̀lé tà nábì tí wọn àfi tó pàdé ànábì <laughs> torí ẹ wọn náà tẹ̀lé tá anabi náà nù gbogbo ẹ bídíà bídíà bídíà bídíà lọ́wọ́ sì pàdé anabi wọn ó jó pàdé rẹ̀ lọ́kàn fi gbàgbé pé ń bídíà làwọn ni abẹ́ ẹ̀kọ́ eléyìí ẹ tẹ̀lé ẹ tẹ̀lé lánàá rẹ̀ kí ló sòrò gbogbo lánàá rẹ̀ ń bẹ lápọ̀lẹ̀ kọ̀ọ̀kan tẹ́tí gbọ́ kọ́ ọmọ àlò náà kò sì síkà tó sòrò lòun torí pé iná kọ̀ rọrùn wọ̀ ìdínú tí onídìí awọ́ná ṣé yóò le kò ní le o kò ní le toríke náà rọrùn wọ ẹni tó bá sì kọ́ rọrùn fún ẹ rí i pé àwọn náà gbárí máa tí ó jù wọ́n wọ̀ ní rọrùn rọrùn wọ abẹ anabi yìí anabi náà ti yóò dé ẹ á rí nínú gbogbo tíra àwọn náà wọn ti rí pé ànábì tí ó dé gbẹ̀yìn kọ̀ máa kọ̀ but àwọn máa ń wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣàtúnṣe amendment máa ń wọnú ìwé wọn edition ó máa ń wọnú ìwé wọn wọ́n lè pé eléyìí ọ̀gbá gbà mú eléyìí àánú ah, ẹ mọ̀jà ara yóò rí eléyìí o eléyìí o kò gbọ́dọ̀ róye o tó gbogbo ẹ̀ wọ́n máa ń ṣe lára ìwé wọn ìdí inú tó fi jẹ́ pé tí wọ́n bá publish omi wọ́n sọ pé the most authentic edition revised edition abẹ́rẹ́ rí nǹkan mi o yẹn ni pé mara mi o revised bọ́ bá sì ní mi ọ̀pá tí o revised edition ó fẹsẹ̀ tọ̀dọ̀ ọlọ́ọ̀dẹ ni <laughs> torí táyọ̀ bàbá revised táyọ̀ bàbá ṣe revision yẹn ni pé revised edition tó torí ẹ irọ́ ń parọ́ fúnrọ́ ni irọ́ ń parọ́ fúnrọ́ adúgbò fọlọ́n tó fà wá mọ̀nà ọ̀wá sẹ́nìkan tó sínà tó wù kẹ́nìkan mọ̀nà o. ìdí mi máa pariwo ká gbogbo gbanú báwọn ń pa àwọn retí yín o ẹnìkan pẹ̀ yín náà o kíkẹ́ yín náà máa bọ̀ ẹ wá darapọ̀ mọ́ àwọn torí ẹnìkan ò sí títí ẹ fọ́ tí ò ní fẹ́ da tẹlómìnì. torí ẹ alladhi yu'minu billah anabi yìí nínú ìròyìn rẹ̀ nípa gbọ́ lọ́wọ́n bá anabi tiwa nù ọgbọ́ lọ́wọ́n gbọ́ bóòlù anábì gan ṣe wá takò tó lọ sọ̀kalẹ̀ ọba làkà yìí torí pé ntẹ́mi fẹ́ pè ọ lọ sídi rẹ̀ àkọ́kọ́ agbọ́dọ̀ mọ̀ bá gbogbo nǹkan láyé tẹ́mi bá fẹ́ pè yẹn lọ sídi rẹ̀ ọ gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ pé mi là kọ́kọ́ yẹn tó kọ́kọ́ gbà nǹkan gbọ́ láwùjọ ọba o lè rọrùn kí n pè yẹn lọ polongo oògùn kan fún ẹ ipò oògùn yìí ṣiṣẹ́ kó tó di pé mo sọ pé oògùn yìí dáa ah oògùn yìí ṣe kíní ah, orí ó ti fọ́ mi láì ní iye ìgbà tí ó jẹ́ kó oògùn náà mo sá apply sí ó náà mo apply sí ń sì mú kó ọlọ́ọ̀ni kọ́ máa mú kó ìgbà náà ní pé mo recommend ẹ̀ fún yìí o àyíbá àmọ́ o àyíbá àmọ́ o ẹ̀yin náà mọ̀ pé bó o ní bó o lẹ́sẹ̀ mọ́ bẹ́ẹ̀ ah alhamdulilayi gbogbo gbà tí ẹ́ tá a bá ti lò ó ọlọ́run Islam àwọn òsì gbàgbọ́ bóòlù sì wá fẹ́ wúlò kò lè wúlò à ń pè yẹn lọ sí di páyọ ọlọ àwọn oníbẹ̀rù ọlọ bóòlù sì fẹ́ lápá kò lè lápá bóòlù ànábì ó sì wá jẹ́ pé ẹgbà kúránì gbọ́ ẹgbà kúránì gbọ́ wọn ọ̀gbá gbọ́ kò lè torí rẹ̀ òun náà gbà gbọ́ tó àwa náà eléyìí jẹ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn pé tẹ́yìn náà ń pa lọ sídìí rẹ̀ sẹ́yìn náà ń lò sẹ́yìn na ń lò àbí irọ́ lásán irọ́ lásán mùnàfíkì àdínì pọ̀ wọn náà lọ ń kà á fún wọn anabi sọ báyìí anabi sọ báyìí anabi sọ báyìí o ẹ má ọwọ́ mi o <laughs> wípé inú kọjá pé ntí mo mà mo mà mò ń ti lò eléyìí lọ dáa jù ntí lò ṣé ó lè dí mi lọ́nà àti pa àwọn èèyàn sídìí rẹ̀ àìtí lò kò dí mi lọ́nà àti pa àwọn èèyàn sídìí ẹ̀ ṣùgbọ́n ńṣe ni òní jẹ́ kọ́rọ̀ mi ọmọ alápá bó ti ṣe yẹ òní jẹ́ kọ́rọ̀ mi ọmọ alápá bó ti ṣe yẹ torí pé nǹkan tí ìwọ ń sọ fáwọn èèyàn pé kí wọ́n ṣe tí ìwé ṣe mùsíbà ní tí wọ́n sọ pé káwọn èèyàn ṣe tí ìwọ ìṣe mùsíbà torí wọ́n sọ pé wa ghayru taqiyyin ya'muru an-nasa bit-tuqa tabibun yudawi an-nasa wa huwa saqimu ẹni tó ṣe pé kò ní bẹ̀rù ọlọ́ tí ń pẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́ ẹ̀bẹ̀rù ọlọ́ ẹ̀bẹ̀rù ọlọ́ ìṣe ló dàbí oní olùtọ́jú aláàárẹ̀ ni tó jẹ́ pé nǹkan ọ̀gbádùn ńlọ́lọ́gùn bà ibà ló sì pa oníṣògùn jẹ̀dí báwọn èèyàn ìdí rẹ̀ sì yọ ó yòròbó wọ́n ní ẹja bá ge ó mà ní fún alógun rẹ wọ́n ní kó ṣe fúnra rẹ̀ bó jẹ́ kó wúlò àbò ní alágbẹ̀dẹ tí ń ṣe rọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tọ́mọ fi sọmọ ẹlòmíì lọ́rùn tọ́mọ tí o sì gbọ́rọ̀ tí o fi sọmọ tiẹ̀ lọ́rùn pé ẹ̀sùn mẹ́lẹ̀mẹ́ so eléyìí túmọ̀ sí pé nínú ẹ̀kọ́ tẹ̀sìn ẹ̀kọ́ tẹ̀sìn yàtọ̀ sẹ́kọ̀ọ́ mi ẹ̀kọ́ tẹ̀sìn ká kọ́ ni látàrí pé wọ́n ń wá òkọ́sí ẹni ó lápá ju ká máa fọ̀rọ̀ ẹnu lásán kọ́ ni lọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá ń sọ wọn náà máa lò torí pé tí wọ́n bá sọ pé ẹ̀yin lásán bá sọ̀rọ̀ ní ìsìn pé ta ló yọ ẹ̀yin kú ìyá yọ náà sáǹfìkù ẹ̀yin èèyàn náwó. àwọn ọmọ pẹ̀tọ̀ bàbá ìmáàmù ẹ̀yin náà yọ wò torí kí sẹ́yìn ti garanti àlìjánà ni ẹ̀yin sọ pé hàn ah, owó tẹ bá ná lónìí kò ní gbé torí pé àdìpẹ̀lẹ́ lọ́lọ́run máa san fún yàn bàbá ẹ̀yin náà mú ti jáde ńgbà tá a wá ná a ná ẹni ká fi gbẹ́sìn ọlọ́run bá ga ẹ̀yin lẹ́kọ́ sápò lẹ́kọ́ lọ́ọ́lé ṣé ẹ̀sìn ọlọ́run gbígbé ga ń bẹnu kẹ́yìn ó kó lọ́ọ́lé sẹ́wọ̀n kí tí ó ti dẹ́yìn lójú pẹ́yìn lẹ́kọ́ lọ́ọ́lé ṣe ó tún nídìí káyìn náà tó fi kún kò nídìí káyìn náà fi kún sàmọ́ tó bá pèsè ọlọ́run la fẹ́ fi ṣe lódodo Ah, ah. láti wà sọ pé kí wọ́n mú jáde ìlú gan la fẹ́ dá hundred thousand ọ̀dà thirty thousand tèmi ni orí àwọn èèyàn náà yọ ìyá sí àti yọ àbí òdì ya ẹ lágbájá ìwọ la kápò owó yìí o kèsì pé létí wa ní lọ ìwọ la kápò rẹ yọ ìyá àwọn èèyàn náà láti mú owó jáde àmọ́ wọn kó wọn àbọ ó lè dẹmu ó lè dẹmu akókó náà kókó thirty thousand ẹlẹ kó sì tún kó lọ ilé kékeré ni ẹ máa yọ ìyọ tọjà rẹ eléyìí náà fi ẹ so eléyìí gbogbo ẹ̀tàn jẹ ni so nítorí ẹ anabi sallallahu alayhi wa sallam nítorí òun fi ràn òun gan gbàgbọ́ òun gan gbàgbọ́ torí ẹ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń pè láàfáà àfáà nítorí àfáà ń tiẹ̀ àti sọ pé ó lè túmọ̀ sí babaláwo generally gan láwùjọ àwọn yorùbá yìí so ẹni tí yóò yẹ kó mọ̀ nípa ẹ̀sìn ẹni tó yẹ kó gba ẹ̀sìn kó wọn máa lò dáadáa káwọn èèyàn rí lọ́dọ̀ rẹ̀ àwọn ọlọ́kọ́kọ́ takò láwùjọ yorùbá ní ìsìnlá pèjù ìwọ àtìyàwó rẹ jà wọn sì ń pè ọmọ alim ládùúgbò tọrọ nǹkan máa ń kí ó tọrọ àwọn onímọ̀ ibi tó ọmọ kí ó dé ibi tó ọmọ dé màálìm màálìm náà ni àbá àtọ nǹkan wá ń kí ó tọ èdè òyédè wa ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó rẹ kí lẹ́sìn láwùjọ yorùbá lónà bá gbé lọ kóòtù ó gbé lọ kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ ah màálìm. Ah, kí ló tún gbẹ̀yìn náà lọ customary court ó ní à ah, wọ́n fẹ́ jáwèé fún ni jáwèé fún báwo ṣé bàbá baálẹ̀ ló so igi ni tó fi jẹ́ pé customary court lọ́kàn ní ìsìn wọ́n ní jókòó ṣẹ̀rí àwa wọ́n bá yín yanjú ọ̀nà ah, ṣẹ̀rí àkọ́ ṣẹ̀rí àkọ́ wọ́n fẹ́ kọ́ jáwèé fún ni à ah, ìwọ tó yẹ kó jẹ́ pé onígbàgbọ́ sí ní tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ọlọ́ọ̀fẹ́ òkè sẹ́lómi ni wọ́n wá bá sọ ládùúgbò tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin wọn tó ná ọgbọ̀n torí tó bá sọ pé ah, irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí o pé bá sì lọ jókòó ṣẹ̀rí àwọn bá yín yanjú rẹ àwọn náà pé ń jọ́ sí ya kudi ṣé ṣẹ̀rí àlọ́ lọ <laughs> torí wọn náà ní mánì sí nígbà tá a wà tí ó yẹ ká kọ́kọ́ tẹ̀lé nǹkan tó lọ́n sọ̀kalẹ̀ ká fi ṣe táwa bá ti rẹ̀ ẹ dákun kó sáwọn èèyàn náà di wọ́n gan ló síwájú pé náà ọ̀rọ̀ pé wọ́n pín ogún ṣẹ́rí àkọ́kọ́ ìdígínà bá fi pín o ìdígínà bá fi pín tóró ti rí pé òun nìkan ni ìyá tó ń bí tó àwọn míì ìyá tí wọ́n sì bímọ mẹ́wàá wọ́n bímọ mẹ́ẹ̀ẹ́dógún tó tó máa fẹ́ fi ṣẹ̀rí àpín kí ni ọkùnrin àti yóò ń ìdígínà bá fi pín ah mọ́álìm sẹ́yìn náà mọ̀sọ̀ ń dà fún wájú ọlọ́run ah la ìwọ́tọ̀ yẹ kó jẹ́ pé o síwájú káwọn èèyàn fi ṣẹ̀sìn wọ́n lọ kọ́kọ́ tá ń pa wọ́n lọ kọ́kọ́ tá ń pa ńgbà tó má alukurani oní má alukurani oníkọ́ ọba ogun oníkọ́ ọba ogun alukurani lọ́sẹ̀ wọ́n gun alukurani wọ́n gun gaari wọ́n fẹ̀rọ lọ ẹ̀rọ tán fi lọ tafa ìtàn fi lọ́ọ̀gì wọ́n á fi lọ alukurani wọ́n fẹ́ sọ di gaari wọ́n nítorí kí ewé o lè jẹ́ fún ọ ọlọ́run ọba wa mú kí gbogbo ẹnu ẹ̀rọ kéyìn rẹ̀ ọ̀kadà lẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ìyẹ́ ẹlẹ́rọ ọwọ́ ake <laughs> nítorí àṣírí ó tù ó tù pé àáfà ẹ ti bá tèmi jẹ o gbàtò dápá kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló jẹjẹjẹjẹ mo ń fi ẹ̀rọ mi lọgì mo ń fi lọta mo ń fi lọkì bàbá yìí ló gbá kúrò o lónìí bó ń lọ kí n bó ń wọ́wọ́ mú wọ́n mú o gbogbo yín ẹ̀rọ sí ká ìwọ tí wọ́n pè láàfà náà ní ṣe jẹ́ pé àfa ìtumọ̀ rẹ̀ òye òye ẹ̀yin ò bá ẹ̀dá kan ìtumọ̀ rẹ̀ fún wa àfa tó gbé alukurani lọ pé ẹ bá ń lọ wọ́n fẹ́ẹ́ fi ṣe gàrí tíra ẹ ṣé ìwọ mú kọ́ ìwọ ò mú kẹ́lòmí ọ̀pọ̀ alukurani lè máa wọn ní pọnlé onídàkùn bòmí láṣìírí o mọjà yọ ọgbọ pé mi mo ṣe lọ ah, kí ni mọjà yọ ọgbọ tó bá pé wàá rè lòun gbogbo eléyìí ẹja kéèsì ẹja kéèsì ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó jẹ́ pé sin Islam ó rí àgbéga gbọ́dọ̀ wọn àwọn ló ń ta ń padànù àwọn ló ń ta ń padànù wọn ò gba Islam yẹn gbọ́ wọ́n sì ń jó ń jẹ Islam ètò burú jù nù. islam ó ní ẹ má ṣẹbọ àwọn ń ṣẹbọ kódà ẹlòmíì wà chanced débi pé olówó ó gbé gbogbo ìná ìlò rẹ̀ wọ́n ń fún lówó tó kọjá kápẹ́rù rẹ̀ ní dìgírì ẹsẹ àti máa ṣe sọ láti fún wọn bẹ́ẹ̀ kẹsì máa ṣe dánilẹ́kọ̀ọ́ fún wọn pẹ̀lú ògbó ọlọ́run two fifty thousand wọ́n máa tẹ̀yìn lọ lóṣooṣù ìwà bá gbé pálí dìgírì wa kásá lè rírọ̀ ẹ̀ àfẹnitọ́lọ́n bá sànù tọ́ wọn wá ń fún ru owó òun náà ló tún á mọ àwa tẹ òfin ṣẹ̀rí à ń lójúmọ́lẹ̀ lérò pé bùkátà tó ń ti bíá bóun bá ń sọ̀sọ́kúsọ gàgọ́ sẹ́ni tí ó mọ̀ torí ẹ̀ já bẹ̀rù ọlọ́run ìdí nìyí ló fi jẹ́ pé ẹ̀sìn tí ò yí àwọn èèyàn láwùjọ Yorùbá ọwọ́ àwọn tẹ́ láàfáà ló ti bẹ̀rẹ̀ táwọn èèyàn bá gbọ́ ìsìláàmù gidi ìmọ̀ sí wọn ní hàhín ìmọ̀ sí wọn ní kàyéfì pé ah sí nǹkan kan sì ń bẹ tó jẹ́ báwọn bí Islam ṣe rí nù kò yí padà ṣùgbọ́n àwọn ẹni tó kọ́kọ́ ṣàlàyé rẹ̀ fẹ̀yìn àwọn tẹ́ wà láàrin wọn wọn máa ń pa rẹ̀ ìsọkúsọ wọn kàn sọ fún yín torí ẹ ẹlòmíì sì máa ń pa rẹ̀ torí kẹlòmíì tún lọ kẹ́kọ̀ọ́ wa nílẹ̀ Lárúbáwá gan ọlọ́kọ̀ wa ṣùgbọ́n ó ti gbé àárín yín nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí báyìí sòdodo tí báyìí sòdodo wọn pé à ọmọ sáyè fún gbogbo orú eléyìí ń bì bàbá rò pé Saudi lọ wà ẹ sórí rè táwọn bàbá ń ṣe ní kí ọ̀nà ọmọ sọ ọ torí ẹyẹ pẹ̀lẹ́ ló máa ń tọ́jú ọ kó má jẹ́ pé wọ́n kàn pa ọ ọ náà bá fi kí o rẹ̀ ọba máa fi pamọ́ ọba máa fi pamọ́ ọba máa fi pamọ́ ọ náà bá máa sọ rè táwọn bàbá ń sọ títí kí o ó fi wà parẹ́ torí bí kí o ṣe rí nu tẹ́ ì ti sọ níjọ́ tẹ́nìkan bá nípa tó náà ti mọ̀ lódodo tó náà lọ kọ́ wá hàn yóò máa wò pé ah mo gbọ́rú ọ̀rọ̀ yìí rí o nǹkan kan máa ń jẹ́ bẹ́ẹ̀ torí <laughs> torí kò ló mọ̀ ni kò ló mọ̀ yóò wá dájú jì torí ọ̀dọ́wọ́ wa ọ̀dọ́wọ́ wa a gbọ́dọ̀ jẹ́ kí <clears throat> Islam gbọ́wọ́ wa pàápàá jùlọ ìwọ tí wọ́n ń wò ẹni má jẹ́ kí islam ó ṣubú gbọ́wọ́ rẹ̀ ibi tó burú sí ni pé tí o bá ti lè ṣe nǹkan kan tí ò dọ́gba látàrí pọ́ọ̀mà tó o bá padà mà àti sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ò ní rọrùn láwùjọ àyàfi fẹ́ni tó bá níbẹ̀rù ọlọ́run tí mo ṣe lánàá wọ́n padà wá yé mi kó kò rí bẹ́ẹ̀ o mo ti ṣe wádìí wọ́n ní kò rí bẹ́ẹ̀ ẹni tó bá ń kọ́ sí mi bẹ̀ pọ́pá jù o ọlọ́run forí jù gbogbo wa o àwọn wa mà sí lójoojúmọ́ ni o kò sí wàhálà kò dín kankan kù kódà àgbéga ni ó tún fọ pẹ̀lú báyìí islam náà yóò máa má láàrin wa àwọn èèyàn máa ṣe dáadáa kò ní sínú pé à ń kí jàǹbá bọnú ẹ̀sìn kò sì ní sínú pé mi mọ̀ ń jàǹbá ti jàǹbá àwọn èèyàn orí jàǹbá wọn máa ṣẹ̀sìn àwọn náà máa gbé ntọ́kọ́ wọn wọ́n máa gbé ká ló kọ́ kó ń ò ṣe bẹ́ẹ̀ torí tó bá jàǹbá wa ni náà bá wọn gbé ká torí rẹ̀ níta nàbí ń pè wá lọ sídi rẹ̀ ó náà gbà gbọ́ ètò gbé wá lọ sídi gbogbo eléyìí sẹ́yìn náà gba ntí ẹ̀ ń pè yẹn lọ sídi rẹ̀ gbọ́. síbá nàbí sallallahu alaihi wasallam tẹ bá ṣàdúrà bá tẹ bá ṣàdúrà bá nǹkan bá ọjẹ ti kí ló dé ńgbà tí rúbù káàtà bẹ́ẹ̀ mú ẹ̀yìn tó yẹ kó rí ọkà orí òjò lẹ́ ń wáká kí ló dé tó jẹ́ pé ìta nàbí sọ wọn tà kí ló dé tó fi jẹ́ pé nǹkan míì ẹ afẹ́sùn kìnnìkan á jóná ní títí tí èdè dùn ilẹ̀ ń bá ká wá jókòó sí di pé ń sùn kan gbogbo ẹ̀wù rẹ̀ wá ń rùn ra ẹ̀ bí ẹni tí ń wí ẹ̀yìn wá ti pè ẹ̀ ti pè pamọ́ bí ẹni tí ń wí pamọ́ màálù yọmọ wá ń ra ẹ̀. ẹ dàkún ṣé kéwú náà déèdì ká sùn kan ni tura àmàrú specialization yẹn o ẹ sùn <laughs> àmà àmà irú kí ó tọ́ lọ síbẹ̀ kí òun jìnnà pọ̀ kò sí nítòsí iṣẹ́ awo lásán awo awo lélẹ́ yẹn kẹsẹ̀ kí ó kí ó kọ̀ sẹ́yìn tọ́lọ̀ fi rán ànábì lò ànábì ọmọ alẹ́ adarí pọ́nká àdúgbò wọ́n rò pé yé wọ́n tó bá ti yọ gbogbo adarí pẹ́ ti dọ́ ọ̀mà bàbá yìí ni bọ̀ pé wáyé lónìí àá bẹ́ẹ̀ sì máa wí náà nù <laughs> subhanallah. ọlọ́ni wọ́n tẹ̀bi ẹ̀rú ẹ gbàgbọ́ ẹ tẹ̀lé o a ti gba anabi gbọ́ ẹ bá abẹ́lọ̀ kó jẹ́ alẹ́ tẹ̀lé a ò pé sọ̀rọ̀ nù bẹ́ẹ̀ sì gbàgbọ́ ẹ tẹ̀lé kò sí ìtumọ̀ pọ̀ gbàgbọ́ kò sí ìtumọ̀ fún pọ̀ gbàgbọ́ tó bá tẹ̀lé o sì lè tẹ̀lé kí títẹ̀lé ó wúlò tó bá gbàgbọ́ pé nǹkan méjì wọ́n jọ rìn gba anabi gbọ́ tẹ̀lé o lè sọpọ gbàgbọ́ tó o bá tẹ̀lé ìtẹ̀lé láì gbàgbọ́ kò ní tuma. la'allakum tahtadun kẹ́lẹ́ bá jẹ́ ni tí ó mọ̀ náà ọlọ́ọ̀ni ẹ gbàgbọ́ ẹ tẹ̀lé o kẹ́lẹ́ bá jẹ́ ni tí ó mọ̀ náà. ẹnìkan ò ní tẹ̀lé tá anabi sallallahu alayhi wa sallam kó sì gbàgbọ́ àfi kó ni wọ́n mọ̀ náà àfi kó ọ̀tá gan mọ̀ ọ̀tá gan mọ̀ síwájú ọ̀rẹ́ wípé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yin lẹ̀ wà lọ́nà ṣùgbọ́n àti gbọ́ àti wí tẹnu tí àwọn ló ti yẹ kọ́ jáde torí kó àkóbá ni fún tani fún bísínẹ́sì táwọn tó ń torí pé tó bá jáde lẹ́nu táwọn pé àwọn mùsùlùmí ló lórí òdodo bísínẹ́sì táwọn fìdí rẹmi nù ó fìdí rẹmi nù torí ẹ̀ ọlọ́ni wa min qawmi Musa ummatun yahduna bil haqqi wa bihi ya'dilun ọlọ́run bá wá fún wa nírò bí bá ti ṣe ń sọ̀rọ̀ àwọn ọmọ israẹli bọ̀ tá a ní aláyàkókò nàkí ni wọn apálétí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà yéèsì gbogbo wọn ni wọ́n sùn tí wọ́n kọrí síbi kan o yéèsì gbogbo wọn sùn wọ́n kọrí síbi kan nítorí pé àwọn èèyàn kò sí bí wọ́n ṣe burú táwùjọ ò ní dáa tó àwọn kan dáa náà ni torí rẹ̀ gbọ́dọ̀ sọ pé ọ ah, gbogbo àwùjọ ọlọ́bàjẹ́ àwọn òbí là ọlọ́run bá máa ń sàwọn ẹnìkan náà ẹ máa ń sàwọn lẹ́sà ni gbogbo ayé ti bàjẹ́ ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ni gbogbo ayé bàjẹ́ àfàwọn ẹni tọ́lọ́run bá ṣàánú á ah, gbogbo ọ̀rọ̀ lókolókúrú musu àfi àwọn ẹni tọ́lọ́run bá sẹ̀sà wọn ẹ rí i pé ṣètọ́ọ̀nù gan àsìkò tí ń sọ pé òun ó sì gbogbo alọ́nà ó láfa àwọn ẹrú rẹ̀ tó ọba yọ àwọn ẹrú rẹ tó o bá gbà á lẹ̀ àwọn ni ní rí mú bó wàá là a kàn máa sọ̀rọ̀ àní límítì ẹ̀ àwọn sọ pé gbogbo yẹn ló ti sin náà ok tí gbogbo yẹn bá ti sin náà tí èèyàn bá ń sọ bẹ́ẹ̀ yẹn ó túmọ̀ sí pé wọ́n nìkan lọ́wọ́ amánà tó sì ṣe é ṣe bẹ́ẹ̀ kò ṣe é ṣe bẹ́ẹ̀ tí wọ́n á ti kó wọ́n nìkan lọ́wọ́ amánà gbogbo yẹn yókù wọ́n forí sápọ́n ok tó bá kó gbogbo yẹn sin náà wọ́n nìkan lọ́wọ́ amánà adé A bá amánà nù. tó fi wá jẹ́ pé wọ́n nìkan lọ́ọ́ mọ̀nà ìwọ gẹ́gẹ́ bíi tani mo wa ìyẹn ni pé àgbọ̀dọ̀ wa máa wa àfàwa àfàwa àwọn èèyàn kan bẹ tọ́lọ̀ ń fi mọ̀nà tó jẹ́ kékeré ṣe dandan ká dá wọn mọ̀ àwọn kan bẹ tó ṣe pé tọ́lọ̀ ń fẹ́ ni wọ́n ń ṣe níta-nàbí sallallahu alaihi tó fi yé wa làwọn náà ń tọ̀ kéèsì ṣe dandan ká eléyìí kún ma ìtayọ àlànà torí pé Ọlọ́run sọ pé gbogbo ẹni tó bá ti gbà mí gbọ́ tí sì ń tẹ̀lé tà nábì mi sallallahu alaihi wasallam wọn mọ̀ wá fọwọ́ bọ fáìlì kan lọ́dọ̀ tiẹ̀ kó fi lè dá wọn mọ̀ so kí wọn kí wọn nìtumọ̀ pé tí wọn bá ti dá wọn mọ̀ wọn ò sí torí báwọn èèyàn anábì Musa bá ti ṣe ya tí wọn yà àwọn kan wà nù wọn tí wọn jẹ ní ẹ̀sà o gẹ́gẹ́ bí ìjọ tiwa náà ni tá على الحق ظاهرين لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله àwọn kan máa bẹ́ẹ̀nu jọ yìí tó ṣe pé wọ́n jẹ́ ẹni tó lọ́ọ́ ràn sí lórí òdodo tí wọ́n dì mú ẹni tó takò wọn kò ní rí wọn gbèsè ẹni tó yapa sí wọn kò ní rí wọn ṣe ní nǹkan kan títí tí kò fìdí wa bá wọn títí tí gbèǹdàlùkẹ́ àmọ́ fìdí àsùnmọ́ àríru wọn so ó túmọ̀ sí pé kò lè jẹ́ pé gbogbo èèyàn ṣìnà àwọn kan mọ̀ nànà nínú oore tọ́lọ̀ wọn bá ṣe pé àwọn kan wà tó yẹ kó rí òdodo làwọn wà kó dàbí gbogbo èèyàn ṣàìdá orí dáadáa làwọn sì wà tọ́ bẹ́ẹ̀ náà làwọn èèyàn nábì Musa o àwọn kan bẹ nínú wọn tó ṣe kó òdodo làwọn ń tẹ̀lé o òun náà ni wọ́n sì fi ṣe dọ́gba. كيبلا سقوا من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون àwọn kan bẹ nínú àwọn ahlul kitab tó ṣe é pé àwọn máa dìde dúró kí ọ̀rọ̀ Ọlọ́run ọba ní gbogbo òru gbà táwọn èèyàn sùn kalẹ̀ àwọn máa kí ọ̀rọ̀ lọ wọn sì tún máa forí kalẹ̀ lẹ́ni tí ń sáfọ ọmọ fọlọ àwọn eléyìí àwọn ẹni ẹsànú nínú wọn ọlọ́run ti sọ pé inna min ahli al-kitabi laman yu'minu billahi wa ma unzila خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب إن بنينا وأهل الكتاب أن تقبلون بأقوة نسل نقبع قوسين تلون سقال فين القرآن وتنقبع قوسين تلون سقال فهم بيا توراة بيا إنجيلا àwọn tó ṣe pé wọ́n máa páyọ̀ ọlọ́run wọ́n ní tẹríba ọkàn wọ́n kì í ta ọ̀rọ̀ ọlọ́run ọba lówó pọ́kú ọlọ́run ní ẹ̀san àwọn eléyìí ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ayára dájọ́ lọ́lọ́run ayára ṣèṣirò lọ́lọ́run ọlọ́run ó ròyìn wọn nínú ọ̀pọ̀lọpọ̀ àyà irú àwọn wọ̀nyí báyìí àwọn tó jẹ́ pé wọ́n gba Musa gbọ́ orí òdodo làwọn wà wọn kú òlórí rẹ̀ wọn kú olórí rẹ̀ wọn kú olórí rẹ̀ rárá irú àwọn wọ̀nyí lọ́lọ́wọ́n bá ń ròyìn níbẹ̀ yẹn. ọwọ́ alátọ̀dọ̀ Ibn Jurayj níbi àyà yìí pé min qawmi Musa àwọn kan máa wà nù àwọn èèyàn Musa ummatun àwọn kan yahduna bil haqq tí wọ́n fi òdodo mọ̀nà wa bihi ya'dilun tí wọ́n sì fi ń ṣe dọ́gba. ó ní mo gbọ́ ikú àwọn ọmọ Israẹli ní ìgbà tí wọ́n ń pa àwọn ànábì wọn tí wọ́n ń ṣekú pa wọn ní ìgbà tí wọ́n ń ṣe kèfèrí sọ́lọ̀ wọ́n jẹ́ wọ́n jẹ́ oríṣi ìran méjìlá ṣùgbọ́n ìran kan nínú méjèèjì láyẹn àwọn mọ́pá mọ́sẹ̀ kúrò nínú wà burúkú táwọn yòókù ń wù yẹn àwọn sì àwọn sì ké. Si kíké tẹni tí ọ ń wá àforíjì tiẹ̀ wọ́n sì tọrọ lọ́dọ̀ Ọlọ́run wípé kó yà wọn pẹ̀lú àwọn àṣebàjẹ́ Ọlọ́run ọba sì ṣe òpin yà láàrin wọn. àwọn eléyìí Ọlọ́run ọba ṣínà kan fún wọn nínú ihò yẹn ni wọ́n ń tọ́ lọ ihò yẹn ni wọ́n ń tọ́ lọ títí tí wọ́n fi lọ jáde nílùú tí ń bẹ lẹ́yìn China ibẹ̀ ni wọ́n wà o àwọn jẹ́ hunafa muslimun aláìṣẹ̀bọ́sọ́lọ̀ mùsùlùmí làwọn o yastaqbiluna qiblatana àwọn náà ń dojúkọ alqibla wa ni o Ibn Jurayj olùgbọ́rọ̀ yìí. Ibn Jurayj ní Ibn Abbas radiyallahu anhu ó sọ pé eléyìí ń tọ́ka sọ̀rọ̀ Ọlọ́run tó ní wa qulna min ba'dihi li bani Isra'il uskunu al-ard fa idha ja'a wa'du al-akhirah ji'na bikum lafifa. tọ́ wọ́n ní wọ́n rìn wọ́n fi dé ẹ̀yìn China pé wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ń sin lọ́wọ́ gẹ́gẹ́ báwa náà ti ṣe é sí náà kò jẹ́ nǹkan tó yà yẹn lẹ́nu gbogbo bí kíbi tó bá dé láyé àwọn yẹn sọ̀rọ̀ China gan àwọn mùsùlùmí tó wà ń bẹ hundreds of millions ni wọn tonti bí ó ti jẹ́ lu ẹ̀bọ bẹ́ẹ̀ náà ní India bó ti ṣe jẹ́ lu ẹ̀bọ ẹ̀bọ ńlá láyé ibẹ̀ ni mùsùlùmí pọ̀ jù sí láyé ọkàn jẹ́ pọ́ǹkà àwọn mùsùlùmí ò tó nǹkan kan ní lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀ bọ̀ yẹn níbẹ̀ so eléyìí òun náà nìkan tí ọlọ́wọ́n bá ń sọ fún wa ń bì pé àyè sùn kí gbogbo ọkọrí síbi kan náà àwọn èèyàn ẹni tó sì náà lè pọ̀ láàrin wọn ẹni tó mọ̀ náà mà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà níjọ ti wáyé náà ẹni tí ń Tijaniya ń Tijaniya ẹni tí ń Kadiriya ń Kadiriya ẹni tí ń Naqshbandiya ẹni tí ń Badawiya ẹni tí ń Barelawiya ẹni tí ń kálukú sáńsẹ̀ tiẹ̀ tó síbẹ̀síbẹ̀ àwọn ẹni tí ń tẹ̀lé sunna tẹ̀lé sunna a sì tìtorí tiwọn ká pàtiwàtì ìgbà táwọn ọba ní tìtorí tiwa pàtiwàtì sáwọn aláwa tìtorí tiwọn pàtiwàtì ọlọ́run ní ọ̀dàjọ́ ń gba abáde ń jọ pé ndàlùkìyà àwọn náà sì ní ká máa wò ká máa wò bí ti ní ọba pé yín ni bí tiwa ní ọba pé wá ni tí kálukú ò pé insha allah tí ó pé wa lọ sálìjànà ẹ̀yin náà máa retí ibi títí yín ó pè yín lọ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé a gbọ́dọ̀ máa jẹ́ pàǹkan kọ́ńdẹ́mù àwọn èèyàn lápapọ̀ wọn torí pé ọbẹ̀ nínú wọn ẹni tó sì pọ́ mọ́nà ọlọ́ni wa qattanahum ithnatay ashrata asbatan umama wa awhayna ila Musa idh istasqahu qawmuhu an idrib bi'asaka al-hajar fanbajasat minhu ithnata ashrata ayna ọlọ́ni la pín wọn apẹ́ àwọn ọmọ israẹli àyà ti síwájú irú rẹ̀ ti síwájú ní suratul baqara ọlọ́run la pẹ́ àwọn ọmọ israẹli apẹ́ wọn sí oríṣi ẹ̀yà méjìlá torí gbogbo wọn ọmọ ọmọ anabi yaqub aleyhi salam ni wọn àwọn ọmọ ọmọ rẹ̀ yẹn àwọn ni wọ́n ṣẹ̀ àwọn ọmọ israẹli kalẹ̀ torí kọ̀ǹga ni wọ́n pè ní israel àwọn ọmọ rẹ̀ ní banu israel ọlọ́run pín wọn sí ẹ̀yà méjìlá àwọn àrọ́mọdọ́mọ oríṣi ọ̀nà méjìlá tọ́lọ́n pín wọn sí ọlọ́wọ́n bá wá ránṣẹ́ sí Musa ìgbà tí wọ́n tọrọ lọ́dọ̀ Musa kó àwọn owó mi táwọn ò mú torí wọ́n ti fẹnu dáràn wọ́n ti fẹnu wa ìgbà tí wọ́n kú ní Misr ọlọ́run ní kí wọ́n dojú kọ Baitul Maqdis ní Jerusalem kí wọ́n máa lọ síbẹ̀ ọlọ́run pé kí wọ́n lọ wọ̀ bẹ̀ wọ́n wá sọ fún Musa pé inna fiha qawman jabbarin àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òtún ọjà alágbẹ̀rù gbarí táwọn eléyìí bá lè jáde ni i promise wá wọ ọbẹ̀ bọ́lọ̀ wọn bá ti ṣe pa wá láti. anábì Musa ní ẹ wọ ọbẹ̀ bọ́lọ̀ ti ṣe pa yín láti wọ́n ní aláwọ̀ eléyìí bẹ́ẹ̀ àwọn ẹni méjì tí wọ́n ń páyọ̀ ọlọ́run nínú àwọn ẹni tí ń páyọ̀ ọlọ́run nínú àwọn èèyàn anábì Musa wọ́n ní ọlọ́run ní ẹja bá dùn ẹ jẹ́ awọ ni fẹ́ǹsì ní awọ ọbẹ̀ torí ń tọ́ dájú ni pé tá a bá wọ ọbẹ̀ àwa láàbórí ẹ jẹ́ abọ́lọ̀ ń dùn wọ́n kàn kọjú sí Musa ni pé Musa là bá lọ́rọ̀ àmẹ́ni tó kẹnu ti ń bọ̀rọ̀ sórí um, ìwọ Musa ntí à ń fẹ́ kó yọ ni pé lópin ìgbà táwọn èèyàn ń bá wà ń bẹ àwọn oníwọ̀bẹ̀ láéláé o ó dìgbà tó ń bá jáde ìyẹn ni pé àwọn ọ̀fẹ́ jà ó jó so tó bá sì jẹ́ pé dandan àfi ká wọbẹ̀ náà ìwọ àtọ́lọ́wọ̀n ẹ lọ́ọ́ bá wọn jà bẹ́ẹ̀ bá borí wọn ẹ wá fún alábọ̀ àdúró dè yín bí ibi tí inú ti wá bí ànábì Musa nù qala rabbi inni la amliku illa nafsi wa akhi fafruq baynana wa bayna alqawmi alfasiqin ó ní wọ́ọ́ apá mi ọ̀kẹ́ nìkan àforí ara mi àfitọ́mọ ìyá mi ọlọ́ pín wa àtàwọn àtàwọn àwọn pòkì yàwá ọlọ́ni wọn ò ní rílu yẹn wọ̀ for forty years wọ́n sọnù bí wọ́n ti sọnù sínú Sinai nínú Sahara Sinai ni wọ́n sọnù sí fún forty years àárín ìgbà tó wà mbẹ òǹgbẹ́ngbẹ́ wọn wọ́n tọrọ lọ́dọ̀ anabi Musa àwọn nídìí omi dáhùn mu ọlọ́wọ́n bá ọ̀pá anabi musa láṣẹ anadrib bi asaka alhajar pàpàwọ́ rẹ fi na igi yẹn <coughs> ṣé igi kan pàtó ni à fi na òkúta yẹn <coughs> sókúta kan pàtó ni àbí gbogbo òkúta ọ̀rọ̀ méjì wà lọ́dọ̀ àwọn afọ́nitẹ́fẹ́sẹ̀ pèsè òkúta kan bẹ́ẹ̀ ń tòsí musa ni fífi na òkúta yẹn àbí gbogbo òkúta tó o bá ti rí nígbà táwọn èèyàn rẹ bá fẹ́ mú mi fìgẹ ọwọ́ rẹ fi pọpọ ọwọ́ rẹ nà báyìí anabi musa fi pọpọ ọwọ́ rẹ ó fi na òkúta ojúsùn omi méjìlá ó sì bẹ̀rẹ̀ sí ní jáde lára pátá ẹ sì mọ̀ pé <coughs> ẹ̀yà méjìlá náà lọ́lọ́run pín wọn sí gbogbo èèyàn kọ̀ọ̀kan ni wọ́n ti máa fi tóun ó ti mọ̀ mi torí kálukú dára wọn ọ̀nà méjìlá ń pín sí ojúsùn omi méjìlá lọ́sẹ̀ yọ kálukú tó sẹ́yìn ojúsùn tiẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀dọ́lẹ́lẹ́ alayhimul ghamama wọn lóorùn pa wọn ọlọ́run sẹ́ òjì bò wọn lórí ẹ̀sùn òjò ọlọ́run fi sẹ́ ẹ̀jì bò wọn lórí. oòrùn ọ̀pá wọn torí pé sahara wọn wà wọn lè fi ń pa wọn fi ń pa wọn àwọn bó làwọn sọ àwọn abẹ́ ń bì láti ẹ̀kọ́ náà ní jẹun tó ọlọ́wọ́n ọsọ ọsọ kalẹ̀ fún wọn oyin àti ẹran ẹyẹ sì ní ẹran ẹyẹ jù torí ìlà ẹran ọdún láàrin ẹran àgùntàn àti ẹran màálù àgùntàn dùn ju màálù lọ láàrin màálù àti ràkúnmí ràkúnmí dùn ju àbí màálù dùn ju ràkúnmí lọ. ọlọ́run á sọ oyin kalẹ̀ fún wa wọ́n máa fi ẹran ẹyẹ sì kejì oyin ọlọ́run ni ẹ máa jẹ o kulu min tayyibati ma razaqnakum ẹ máa jẹ nínú tó dùn tá a fi rọ̀ yín lọ́rọ̀. وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون àwa kí wọ́n ṣàbòsí sí o orí ara wọn ni wọ́n ṣàbòsí sí. tọ́ lẹ́yìn rẹ̀ wọ́n sọ fún anabi musa alayhi salam pé lan ala ta'amin wahid a lè máa ṣe sùúrù fún jẹ ayọ̀ kan tọ́ wáyé qila lahum uskunu hadhihi al-qaryah wa kulu minha haythu shi'tum ìgbà tí wọ́n sọ fún wọn pé ẹ̀wọ́ náà lóyè ẹ̀wọ́ náà lóyè ìlú ńlá yìí ẹ máa jẹ síbi tó bá wù nínú ẹ̀ ẹ̀wọ́ náà Baitul Maqdis Jerusalem ibi tó bá wù ni kẹ́ jẹ sí níbẹ̀ wa qulu hitta ẹ máa sọ pé hitta gbogbo ẹni tí ó bá wọ náà olùkọ́ sọ pé hẹ́pọ̀ àti sẹ́lọ̀n foríjì wa àti sẹ́lọ̀n dárí ẹ̀ṣẹ̀ jì wa àti sẹ́lọ̀n pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ fún wa wọ́n ní kíkọ àlùkọ́ sọ bẹ́ẹ̀ tí ó bá wọ lọ. wadkhulul baba sujjada tẹ́ẹ̀bá sì wọ Baitul Maqdis ẹ wọlé ní lẹ́ni tó tẹríba torí pé lẹ́kùn tọ́lọ́mọ bá ní kí wọ́n gbà wọlé kò ju rógódó lọ kò lè gbà àyàn tí ó bá dúró wọbẹ̀ gbogbo ẹni tí ó bá wọbẹ̀ yóò tẹ̀rí rẹ̀ bàbá yìí tọ ọlọ́run á ní ẹtẹ ríba tẹ́ bá wọlé o naghfir lakum khati'atikum tẹ́ bá ti wí gbóná yìí tẹ̀sí tẹ́ ríba kẹ́ tó wọlé á ṣe àforíjì gbogbo àwọn àṣìṣe yín fún yín sanazidul muhsinin á sì ṣàlékún dáadáa fáwọn olùṣe dáadáa nù yín ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀. فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم àwọn alábòsí nínú wọn ìntọ́ yàtọ̀ sí ntọ́ lọ́ọ̀ ní kí wọ́n wí ni wọ́n wí kí lọ́ọ̀ ní kí wọ́n wí tí wọ́n bá wọ̀lú hìtà gbàtà wọn fẹ́ wọ̀lú wọn ní hìntà hìtà ha tọ́ méjì oníṣẹ́dà lẹ́yìn náà dà hìtà báwa pẹ̀sẹ̀ wa rẹ̀ gbàtà wọn wọ̀lú wọn ní hìntà. <laughs> kí ni wọ́n ní káyọ̀ kí ni wọ́n fẹ́ẹ́ sẹ́ẹ̀rì kọ́ jọra wọn ni abẹ́rẹ́ wọ́n ní sẹ́ẹ̀rì kọ́ jọra wọn. hípa ẹ̀yin wá sọ pé hípa bá a pèsè wa rẹ lọ́lọ́run pé kún owó àwọn sọ pé hípa alikama yẹn pé wait bí wọ́n jọra wọn nítorí wọn wí nù àwọn alábòsí nù wọn فأرسلنا عليهم رجزا من السماء الصيا قال هو لا تسمع بما كانوا يظلمون nítorí àbòsí wọn tí wọ́n ṣe gbàtà tó ní kí wọ́n wọlé kí wọ́n tẹríba kí wọ́n tẹríba wọlé àwọn pé lẹ̀kùn yẹn ò lè gbà yàn òkè ìdúró lọ́lọ́ ní kẹ́ wọlé sẹ́wọ̀n kí tẹ́bà sì wọlé dúró wà tilẹ̀kùn ò lè gbà yàn automatically kálukú ọ̀tẹríba wọn á ní no wọn á fìdí wọ wọn á kọjú sókè wọn fìdí wọ títí wọn fi wọnú so that ntọ́lọ̀ ní kún ó ṣe wọn ò ní ṣe tó bá wọn ṣe rí nu àgbọ̀dọ̀ yárú wọn o àgbọ̀dọ̀ yárú wọn àwọn eléyẹn àwọn ni àwọn aláìgbọ́rọ̀ aláìgbọ́rọ̀ táìgbọ́rọ̀ tiẹ̀ tó ga jù tọ́ ọlọ́run bá wọn fún wa nírò nípa àṣẹlẹ̀ kan tó tún ṣẹlẹ̀ o látọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì yìí nínú àìgbọ́rọ̀ wọn wọ́n jẹ́ pẹjapẹja wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé wọ́n máa lọ pẹja lódò wọ́n máa lọ pẹja lódò ọlọ́wọ́n bá wa ó sì ti pa wọ́n láṣẹ wípé wọn ò tún gbọdọ̀ dódò mọ́ lọ́jọ́ accept lọ́jọ́ sátidé wọn ò gbọdọ̀ dódò mọ́ lọ́jọ́ sátidé torí pé ọjọ́ sátidé yẹn ọlọ́run fi sàdánwò fún wa ọlọ́run mú káwọn ẹyẹ àwọn ẹja yóò mú kún ó léfò lórí òkun ẹni tó bá fẹ́ mú ẹja lọ́jọ́ yẹn ó nídìí kó o sọ àwọn àbí kó o máa sọ ọwọ́ kan lẹ́fì máa kó wọn da sínú apẹ̀rẹ̀ ẹ̀ fáfá tílé òkun tọ́nà tọ́tọ́tọ́nà ní gba ẹja ṣùgbọ́n ọlọ́run alẹ́ gbọ́dọ̀ dódò ní gbogbo ọjọ́ sátidé tẹ́jọ́ pọ̀ so àwọn wá wọn wá jẹni tí máa dọ́gbọ́n wọn takò àṣẹ Ọlọ́run wọn ti wá lọ lọ́jọ́ jùmọ̀ à tílẹ̀ bá ti sú lọ́jọ́ jùmọ̀ à alẹ́ ẹjọ́ accept kálukọ́ wa lọ sàmì síbi kan létí odò yọ lọ gbẹ́lẹ̀ rẹ̀ yọ gbẹ́lẹ̀ yóò jìn dáadáa kálukọ́ fi àmì tiẹ̀ síbẹ̀ bá ṣe àná ibi kìnnìkan ni so that tó bá ti di lọ́la o tí àwọn ẹja bá ti léfò lórí omi so wọ́n ti wá gbẹ́ kòtò yẹn lọ́nà tó gbé omi wọ́n da firi wọ inú kòtò kálukú tó kùn bá tó bá tó bá wọ́ ruru tó tún wọ́ ruru yọ da àwọn ẹja ẹja tó bá ti kálukú bá ti bá nù kó àwa òdò ń jọ sátidé ìwọ lọ àwòdò so àwọ àtàpàṣẹ ìwọ lọrùn <laughs> so bẹ́ẹ̀ wọ́n máa ṣe tọ. So, wọn ò á mọ̀ pé ọlọ́wọ́n bó fi àti àwọn lórí rẹ̀ tó lójijì ni ọlọ́wọ́n bá dé o lórí tí wọ́n ń ṣe yìí báyìí agbárí tí wọ́n ń lò láti takwa sí ọlọ́wọ́n òjijì ènìyàn dé àwọn Yahudi tó wá bẹ láyé Ànábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan yìí làwọn náà rí inú tírà àwọn á máa gbé pamọ́ pé à gbogbo àwọn baba ńlá wọn olùgbọ́rọ̀ ni wọ́n máa gbọ́rọ̀ gbogbo àṣẹ ọlọ́run wọn máa tẹ̀lé kíníkan kíníkan ọ̀kẹ́ bí wọ́n léèrè ń pa àwọn eléyìí náà ṣé wọ́n mọ̀ ń pa wọn àbí wọ́n mọ̀ ń pa wọn tí wọ́n bá sì ṣọ́ra irun tó ṣe àwọn tì náà ni ó ṣe àwọn náà nítorí pé àwọn èèyàn yẹn àwọn ará ìlú kan tá à ń pè ní ayílẹ̀ ń làwọn ará rẹ̀ so ìlú wọn bẹ létí òkun ńlá tí wọ́n ń pè ní Qalzum ibẹ̀ ni ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ọlọ́ni was'aluhum 'anil qaryah ibn abbas radiyallahu anhuma ó ní ìlú tọ́lọ̀ ní kánábí òbí wọn léèrè nípa rẹ̀ yìí ó ní jẹ́ ayilẹ́ láàrin madian àti at-tur láàrin madian àti at-tur nílùú yẹn wà bẹ́ẹ̀ náà ni àwọn afọ́ntẹ́fṣẹ́r yòókù sọ idh ya'duna fi as lásìkò tí wọ́n ń dìtẹ̀ lọ́jọ́ as tí wọ́n ń lọ sódò eléyìí tó ya gbasásí ọlọ́run ọba tó ti sọ fún wọn pé wọn gbọ́dọ̀ dódò lọ́jọ́ asabt ìtẹ̀tìhìm hìtánùhùm yawma sabtihim ṣurra'a ní ìgbà tó ṣe ké ní àwọn ọjọ́ asabt yìí gbogbo àyíká yìí gbogbo ọ̀nà kọ́nà làwọn ẹja máa fi yọjú ní ọjọ́ asabt. ويوم لا يسبتون لا تأتيهم ṣùgbọ́n tó ti bá ti ṣe yọmù sábt ẹja kì í wá o èèyàn lè jókòó sétí odò tètè látàárọ̀ dilẹ̀ sùkọ́ má rí ẹja pínrín sí kan pa tẹ́júmọ́ lè dùgbọ́n òní rí mú. àmọ́ ní yọmù sábt subhanallah kadhalika nabluhum ọlọ́ọ̀ni báyìí la dán wọn bima kanu yafsuqun nítorí ìwà pòkì tí wọ́n wò ìjọtẹjà tọlọ́run nìkẹjọ pọ̀ ní gbogbo àyíká ìtọ ọmọ rẹ jà Ọlọ́run lè gbọ́dọ̀ dodo tó bá jẹ́ àwa náà ni ká má jẹ́ pàǹkà ń gbọ́rọ̀ tí wọ́n ń yà wá lẹ́nu àwa náà ṣé alẹ́ sì sí wọn láì gbọ́rọ̀ ká pa náà ni àwa jẹ́ pẹjapẹja àti ẹ̀jẹ̀ pẹjapẹja jẹjajẹja kálukú. odò kan wá sàn lù wá ọjọ́ kan wá wà tí ẹjọ́ kún gbogbo bíkíbi lójú odò omi tẹ́pẹ́ èèyàn máa fọwọ́ kò ní ọlọ́run alẹ́ gbọ́dọ̀ dodo ìjọ náà ẹ dákun sí ẹ gbọ́rọ̀ nàìjíríà lẹ́wọ̀ <laughs> kálukú ọ̀gẹ̀ <laughs> ọlọ́run forí jì wá o torí <laughs> ẹni tí kìnnìkan ọba tọ́ sí nípẹ́ haram. gbogbo àwọn òwe ti wà ó ti fi hàn pé ẹ̀yin náà ò ní gbọ́rọ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ísírẹ́lì ń ṣe ọlọ́run ni òun dá wọn wò ní sẹ́fọ́lá náà ní oníkẹ́jọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run á ní ẹ gbọ́dọ̀ dodo ẹ bá débẹ̀ ẹ pọ̀ ẹ̀sùn tọ́ wọn á dọ́gbọ́n láti tapasí ọlọ́run ọba wa ọlọ́run bá sì bá wọn wí. ọlọ́wọ́ nínú hadith nkú anabi wa sallallahu alayhi wa sallam oní la tartakibu martakabatil yahud fatastaxilu maxaarim allahi bi adna alxiyal ọdọ wa yín o ẹ má ṣẹrú ẹ̀ṣẹ̀ táwọn yahudi ṣẹ̀ o kẹ́yìn náà wá di pé ẹ fẹ́ máa sọ ntọ́lọ̀ ń ṣe agbárí tí ò débi kan fẹ́ẹ̀ kó tí ò débi kan náà fẹ́ sọ tí kò débi kan ẹni tọ́lọ̀ ń sọ di wọ́n fẹ́ sọ di ẹ̀tọ́ tọ́ ọlọ́wọ́n bá wa ó fún wa nírò nípa báwọn kan ṣe fáwọn ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ yìí táwọn ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ tí wọn ò sì gbọ́ kó tó di pé ìyà burúkú ó ti ọ̀dọ̀ ọlọ́wọ́n bá wa ọ̀ wá mú wa àwọn èèyàn wa ń bá àwọn ẹni tí ń ṣe kìlọ̀ fún wọn pé áá àwọn ẹni tó lọ́wọ́ bọ́ parun kí ló dé tẹ̀ ń ṣe wáàzí fún wa wọ́n ní à ń ṣe làwa ń ṣe wáàzí fún wa torí kó lè bá jẹ́ àwa wífà wa nígbà tí ìyà burúkú bá dé kọ́ mọ́ bá kó wa pọ̀ mọ́ wọn ó túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ bá rí tẹ́nìkan ṣe bàjẹ́ ẹ má dákẹ́ o nítorí pé àìdákẹ́ tí yín lọ́lọ́wọ́ bó fi yọ ẹ̀yin nígbà tá a burú yà ń bá di ẹ má dákẹ́ ẹ má dàmúlà wọ́n sọ yín lẹ́nu wọ́n sọ torí ńgbà tí aburú bá dé ọlọ́run ọyọ ẹ̀yìn wọ́n ní kí ló dé ṣé bó ti hàn pé àwọn ẹni tí ò gbọ́rọ̀ yìí ọlọ́run padà pa wọ́n run wa idh qalat ummatun minhum lima ta'idhuna qawman Allahu muhlikuhum aw mu'adhibuhum 'adhaban shadida kí ló dé tẹ̀ ń fáwọn ẹni tó lọ́ parun àbí tí ó fi ìyà burúkú jẹ sẹ́yìn ò sẹ́ni ẹ fi wọ́n lẹ̀ ìyà tí wọ́n wá kó dé báwọn qalu ma'dhiratan ila rabbikum wọ́n ní sè là ń kìlọ̀ fún wa o torí kò lè jẹ́ àwáwí fáwa lọ́dọ̀ ọlọ́run kó má bàa jẹ́ pé ńgbà tí ẹni parun ó ṣe wọn kí parun má bàa sá wa ẹni yà lè jẹ wọn kí yà burúkú bàa jẹ ntí àwa náà ní pinnu ẹ̀ wala'allahum yattaqun à ń sè ń sè kìlọ̀ ìpè bọ́yá a lè rẹ́ni tí ó padà wá bẹ̀rù ní ìgbà tí wọn gbàgbé ń ta fi rán wọn létí pé rántí pọlọ ní ẹ má dòdò lọ́jọ́ asábẹtì wọn kọ wọn kọ tí kún sí anjayna alladhina yanhauna 'anisu ala àwọn ẹni tó ṣe pé wọn kọ ìbàjẹ́ fún wọn ẹ wà àǹfààní rẹ̀ fáwọn àwọn ẹni tí ń kọ fún wọn tí ń kọ fún wọn àwọn nìkan lọlọ́n la wa akhadhna alladhina zalamu àwa fi ọwọ́ ìyà fi gbá àwọn alábòsí mú bí adhabin ba'is ìyà tó burú burúkú lọ́lọ́wọ́n bá fi jẹ wọn bima kanu yafsukun nítorí ìwà pòkì tí wọ́n wù ọlọ́run pa wọn rùn. falamma ataw amma nuhu anhu ní ìgbà tí wọ́n kó agídé hárí pé ní tí wọ́n ní káwọn ọmọ ṣe làwọn ó ṣe qulna ọlọ́run la wa fún wọn pé kunu qiradatan gbogbo yín pátá ẹ̀dì ọ̀bọ ẹ̀dì nàkí subhanallah báyìí lọ́lọ́wọ́n bá ṣe fún wọn xaṣe è ẹni yẹpẹrẹ ẹni bú báyìí lọ́lọ́wọ́n bá yí wọn padà tó sọ wọn di ìnàkí tó subhanallah sẹlẹ̀ ìfihàn yìí pé ẹ ò gbọ́dọ̀ rẹ́ nìkan kọ́ máa ṣe bàjẹ́ kẹ́ wàá dákẹ́ o ẹ gbọ́dọ̀ rẹ́ nìkan kọ́ máa ṣàìdá kẹ́ máa wòran o nítorí pé tẹ ẹ bá rí bẹ́ẹ̀ tẹ ẹ dákẹ́ ní ìgbà tí aburú ọba dé ẹ̀yin náà ní pin bẹ́ẹ̀ o ẹ̀yin náà ní pin bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ kó àwọn olùkìlọ̀ fún ni àwọn olùkìlọ̀ fún ni àwọn olùkọ̀bàjẹ́ fún ni wọ́n gbọ́dọ̀ wà láwùjọ kọ̀ọ̀kan torí bọ́yá àwọn ẹni tó ń kìlọ̀ fún ọgbọ̀n wọn gbà ó sì ṣeé kí wọ́n má gbọ́ kí wọ́n má gbà kìkìlọ̀ yóò jẹ́ sábàbí lílà tiwọn nígbà tí yọ ọba àdè ẹni tó lọ́n yí padà tó sọ dọ̀bọ tó sọ dìnàkì kò ní gbélé ayé jẹ́nàkì kò ní gbélé ayé jẹ́nàkì bínàkì ó wà nínú àdìsí anábì sallallahu alaihi wa sallam gbogbo àwọn tó lọ́n bá bínú sí tó yí ẹ̀dá wọn padà báwọn kò ní kò ní mú wọn bẹ láyé tayọ ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta yọ hàlá ta wọn ni gbogbo wọn tó parun dànù. Ọdọ wa famagidi kó lọ́rọ̀ wa àìgbọ́rọ̀ kó wa ajani tí wọn máa tẹ ní àti ní gbangba kálí bá a sọ rẹ̀ Ọlọ́run bá kó ṣe wa lólórí rẹ̀ Ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ kó ṣe wa lọ́kàn náà tó ṣe pé yóò máa nípa yóò sì fi ti ó ń yóò máa fi kọ́mọ̀ sí ń tà ń gbọ́ àwíjàre lé wa lórí kó so ní àwíjàre fún wa lọ́la kìyàm subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu salaam. Thank you. ẹni tó ti rí nǹkan mọ́lẹ̀ tó ń fi nǹkan kọ́ tó sì wá máa ń pé ọ̀padà wá máa pé ṣírkù ni nǹkan tí ó ṣe náà ni pé gbogbo ètò ti rí mọ́lẹ̀ yóò túba ìtúba rẹ̀ náà ni pé gbogbo ètò ti rí mọ́lẹ̀ gbogbo ètò ti so kọ́ kó mú kó ń ètò rí mọ́lẹ̀ kọlọ́wù ètò so kọ́ kọjá kó ń àtìkíní àtìkejì wọn yóò wá tù yóò tù يتقام كيات الكرسي قل هو الله أحد قل أعوذ رب الفلق قل أعوذ رب الناس قل نجيكا بروكا كونسي أنت تباواكو ولو أقنينو أما كوانيو وانينو أديت النبي صلى الله عليه وسلم في كوني سوريريو بلا نبي صلى الله عليه وسلم كوني سوريريو لا لاي كوني سوريريو فإنها لو بقيت فيك حتى مت ما أفلحت أبداً tí ìfúnpá ìbáṣẹ́kù lọ́wọ́ rẹ̀ títí tó fi kú kò ní sórí rẹ̀ láéláé sàábì ni wọ́n bá wí báyìí o kì í ṣe kúrúǹtù bíi tiwa o tí sàábì ọ̀bá ní sórí rẹ̀ láéláé kúrúǹtù ńkọ́ ó kú pẹ̀lú rẹ̀ aha tó bá jẹ́ pé ó ti sọ́rí lójú ayé rẹ̀ àbá ti ká mọ́ lẹ́nu rí ẹnìkan ti gbọ́ rí pé ó sọ pé ah lọ́ọ̀bá téèyàn bá sóògùn kọ̀mọ́ nílé sílé ayé òkè láàánú ṣe sọ láti ṣe láàánú tọrọgbà pé oògùn gan-an níjẹ́ àṣìlẹ̀ ayé amẹ́ni tó bá ní à ọlọ́ọ̀ni sọ̀yàn ọlọ́ọ̀ni láyàn àmọ́ sábàbí lásán lélẹ́yìí á sọ pé ó ti ṣe ṣírùkù tó kéré ṣírùkù tó kéré kì í sí yọ̀yàn kó nu Islam àmọ́ nánà ló náà wọ̀ ṣùgbọ́n kò pé ká má ṣàdúrà fún rẹ̀ kò pé ká má ṣe sọ láti ṣe láàánú. ṣùgbọ́n òun ò ní máa bẹnu láéláé bóyá lẹ́yìn ọgọ́rùn-ún ọdún bóyá lẹ́yìn ọlọ́run padà ọyọ ọjọ́ kan náà ó sì lè ọjọ́ mẹ́ta ó lè ọjọ́ kan ó lè wákàtí kan àmọ́ kọ́kọ́ sí nánà náà. rárá rárá rárá jẹ́ ní ń pa nínú a ní gàdánkò ní ikrahun mulji a sì ní gàdánkò ní ikrahun ghayru mulji